هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أركف فولون ọlọ́run ọba tí ó kádàrá ìkójọ papọ̀ wa ní ààyè tí a ti máa ń yanjú àwọn ìrújú àti àwọn ìsọkúsọ Muhammad bin Ali Jabata yìí àdúgbò fọlọ́run ọba tí ó tó kó wa papọ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ọjọ́ àfúlàtà wàlárùbíà ọjọ́ tuesday àtọjọ́ wednesday ní gbogbo ọ̀sẹ̀. àlàǹfààní àti jòkó lánàá nítorí bí ojú ọjọ́ ṣe rí eléyìí tó yẹ sí pé òjò rọ̀ ní àná eléyìí ló fà ní àfi rí ààyè àtàǹfààní láti jòkó lánàá àmọ́ adúpẹ́ fọlọ́wọ́n ba pẹ̀lú àǹfààní tí ọlọ́wọ́n ba àlékẹ́lá fún wa lónìí yìí láti tún jókòó láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ lórí ọkùnrin asọ nínú yìí Muhammad bin Ali Jabata olórí kunkun ẹ̀dá. ọkùnrin asinilọ́nà yìí tí wọ́n ti pé ó ń kó ìsìnà bá ara rẹ̀ àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ ó sì ń ba súnà jẹ́ ilé tó yẹ sí ọwọ́ pípé fún kí a má dákẹ́ kí òdodo kó lè bá a hàn sí gbogbo ẹni tí bá ń wá òdodo kí a nù kó sì lè bá a hàn nítorí kí àwọn èèyàn kan bá gbàtànjẹ pẹ̀lú àánú náà atọ́ra lékè ìkẹ́ ọlọ́wọ́n bá àti orí ajẹ́njẹ́ tán ọlọ́wọ́n bá fún anabi sallallahu alayhi wa sallam. أتي أنا رجاء النبي صلى الله عليه وسلم أتي أنا صحابة النبي صلى الله عليه وسلم أتي دبو أن تيران النبي صلى الله عليه وسلم تسدي أجوب إلى القيامة نعم لينا كين قوكاوا كالوكيكي إسلام eléyìí tó ń túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ba àlàáfíà ọlọ́run ba ìkẹ́ ọlọ́run ba àti àlùbáríkà ọlọ́run ba tí í ṣe orí ajẹ́njẹ́ tá ọlọ́run kó má bá ẹnìkọ̀ọ̀kan wa. eléyìí tí a ń bá lọ òun náà ni àwọn ìsọkúsọ tí jàbàtà sọ nípa tíra Asheikhul Allama Abu Usama. سليم bin eid alhilali asalafi àwọn sọkúsọ tí ọkùnrin sọ ọkùnrin jàbátá yìí tó ń sọ nípa tírà yìí ilé tó ń pé ó fi ń kó tàjẹ bá àwọn ọmọlẹ́yìn ẹ̀ àti àwọn tí wọ́n ń tẹ́tí tó ń ka tírà àáfàá yìí ní fún wọn tó sì ń tú síbi tí àáfàá fúnra wọn tí wọ́n tú tírà náà sí àti ibi tá a gbà lérò sílẹ̀ báyìí nìkan tí a yanjú lọ síbi tá a wá dé òun náà ni gbólóhùn ààrẹ náà níbi ọ̀rọ̀ Sheikh Salim Hilali tí yóò kà ní ọ̀sẹ̀ tó lọ níjọ́ Wednesday tó lọ eléyìí tá a yanjú òun náà ni tíra eléyìí tó pè ní àtọ́bàtún ula níbi àtúrà albidayatu wa asarwa sayyi'u fil umma eléyìí tó pè ní àtọ́bátì ula rè eléyìí tó pè ní àtọ́bátì sáníyà rè tí wọ́n ti fi odó rẹ̀ hàn lọ́sẹ̀ tó lọ lórí ìsọkúsọ tó ń sọ nípa tíra yìí pé ìkànnì àtọ́bátì ula ìkànnì àtọ́bátì sáníyà alhamdulillah pé odó rẹ̀ ti hàn lórí yẹn pé àti tíra alákọ̀ọ́kọ́ yìí o àtẹlẹ́ẹ̀kejì yìí o méjèèjì àtọ́bátì ula náà ni kò tí ì sí àtọ́bà ti sáàníyà so méjèèjì kò yàtọ̀ tọ̀ síra wọn níbi tọ́bà rẹ̀ àwa jẹ́ kí ó yé wa wípé eléyìí báyìí tá a mú dání yìí tíra tó ń pè ní àtọ́bà ti yìí oríṣiríṣi àwọn àwọn nǹkan ìmọ̀ òun náà ló wà ń bẹ̀ ṣé ní sí tá a dẹ̀ fi eléyìí tó jẹ́ original hàn wá tí a wá gbé ẹ̀rù síra wọn ká lè aburú àti àìmọ̀kan àti ìláyà tí ọkùnrin yìí àti ìdẹ̀sìn ìrú ńláńlá eléyìí tó ń ṣe fáàlù umma yìí àtàwọn ọmọ rẹ̀ so a ti yanjú eléyìí báyìí lọ́sẹ̀ tó lọ. naam nínú eléyìí tó wá pè ní atọ́bátìl ula yìí tí a pè ní pirated copy yìí tá a pè ní ayédèrú yìí àdàmàndí tíra tí ó ń gbé káàkiri yìí tó pè ní atọ́bátìl ula ọ̀rọ̀ kan bẹ tí máa ń kà ń bẹ̀ ó ní ibi tí a yanjú láti lọ́jọ́ tuesday ó torí pé mo wá mú tíra ìwá lọ́jọ́ wednesday láti yanjú báwo ni tíra méjèèjì náà báwo ló ṣe rí síra wọn èwo lórí jìnnà èwo ni ojúlówó tíra èwo ni àdàmàndì ayédèrú tíra abirun tíra èwo ni nínú méjèèjì tá a gbé yẹ̀wò. náà ibi tó wá ń lò ní ọ̀rọ̀ ṣe Salim Hilali tó sọ pé al-ismu qadru mushtarakun bayna al-bidai kulliha. فلا يجوز أن نحكم على بدعة بأنها أقل إثما من غيرها والتفريق في الوصف قائم على الرأي المحض وهو بدعة في نفسه ويعمل على استصغار البدع ولقد تعلمت سابقا أن صغار البدع يعود حتى يصير كبارا ومن البدع لذا يوتي تكتو ó ní al-ismu qadru mushtarakun bayna al-bidai kulliha bídíà ẹ̀ṣẹ̀ kankan náà ní gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ kankan náà ní ó ní yaani nǹkan jíjẹ́ kì í sọ ní pé kúfùrù ní gbogbo bídíà sọlẹ́ báyìí àbòsí ńláńlá ni láti máa tú kéwú ní ọ̀nà tó yẹ sí pé ó yapa sí nǹkan tí ẹni tó kọ síra tí ó ń wí nítorí àti sọ àwọn èèyàn nù. àlẹ́ ti sàlàyé lọ́sẹ̀ tó lọ yẹn pé al qadru mushtarakun bayna al-bid'i kulliha nǹkan ṣe sẹ́límì lálẹ́ sọ bíi ni pé nǹkan kan tó kó gbogbo bídà àpapọ̀ táyẹ̀ lè má rí lára bídà òun ni pé kí ni o yọ máa ní ẹ̀ṣẹ̀ nínú so ah, ismu ni qadru mushtarak òun ni common factor òun náà ni nǹkan kan tó pa gbogbo bídà àpapọ̀ táyẹ̀ lè má rí lára bídà kankan so báyìí ni sì pé gbogbo ìṣẹ́ lọ́wọ́ bá ni àfi kí ẹ rí i pé ó kópa níbi ìjẹ́ ìṣẹ́lọ́ ọba tó ṣe kọ́ sọ wípé ẹ̀sẹ̀ kankan náà pé ìdájọ́ kankan náà ní gbogbo bídà tuntun tó ń tú ni pé ìdájọ́ kankan náà ní gbogbo bídà pé nǹkan tí ṣe sẹ́lí mi láì ń sọ nìyẹn nǹkan tá ń sọ kọ́ yẹn nǹkan tá ń sọ ni pé kò sí bídà kan tí o ṣe kẹ́ni o tí èsè ìṣẹ́ lọ́wọ́ ọba pé káwá ní bídà kan bẹ tó yẹ sí pé kì í ṣèṣẹ́ lọ́hùn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ sọ wá ní pé nǹkan tí ṣe sẹ́lí mi láì ń sọ yìí báwo láti gbọ́ yé pé nǹkan ṣiṣẹ́ lémi láti ń sọ lélẹ́ yìí báyìí yàtọ̀ fún tukutu jíjà bàtà ń tú yìí ẹ jẹ́ ká lọ wo abẹ́ tí ṣiṣẹ́ lémi láti ti ń sọ̀rọ̀ yìí abẹ́ ibi ti ń sọ wọ́n ń sọ lábẹ́ taqsimul bidai ila al-ahkamil khamsa wọ́n ní saminan tẹ́bálò obi eléyìí tí ó pè ní àtúbátì ula yìí ẹ lọ wo page thirty nine níbẹ̀ ẹ̀rì nǹkan gbọ́n fẹ́ kà yín bẹ́ẹ̀ yóò kéyà dáadáa nǹkan ṣe tẹ̀lé mi lálé ń sàlàyé báyìí tó bá yẹ sí pé original copy yìí lẹ fẹ́ wò ẹ lọ wo page one oh one nínú original copy yìí page one oh one ẹ̀rì nǹkan gbọ́n fẹ́ kà yẹn ẹ̀rì ń bẹ̀. àbí ẹ lọ wo page page one hundred ọ̀rọ̀ al-ismu eh, qadru mushtarakun bayna al-bidai kulliha lójú àdùwà nìyẹn wà àmọ́ ibi tó ti ń bọ̀rọ̀ yẹn bọ̀ gángan tí a fi gbàgbọ́ yé ntí wọ́n sọ débi ntí wọ́n sọ débi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn láti page one hundred nínú tí rere tó jẹ́ original copy yìí àmọ́ níbi àdàmàndí tíra abirun tíra ti ń gbé káàkiri ló pè ní àtọ́bátì ula ẹ lọ page thirty nine níbẹ̀ kí ni nǹkan tó wà ní báyìí wọ́n ní sáàmìnàn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ọ̀rọ̀ tá à ń yẹjú nínú tíra yìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ taqsimul bidai ila al-ahkamil khamsa kápẹ́ bídí àti àwọn ìdájọ́ ṣẹ̀ríà márààrún onáfẹ́ takò rí báyìí ìpín bídí àti àwọn ìdájọ́ ṣẹ̀ríà márààrún al-ahkamil khamsa wọ́n ní ajra ba'd al-ulama ahkam ash-shari'ati al-khamsati wọ́n ní wọ́n gbé àwọn ìdájọ́ ṣẹ̀ríà márààrún wọ́n gbé lé bídíà lórí wọ́n lò fún bídà àwọn ìdájọ́ ṣẹ̀ríà márààrún òun náà ni alwajibu walmandubu walmuharramu walmakruhu walmubahu àwọn ìdájọ́ márààrún wọ̀nyí wọ́n lò fún bídà wọ́n ní ajra ba'du ulama'i ahkam ash-shari'ati al-khamsati ala al-bid'i wàlám ya'udduha isman wahidan mazmuman wọn àkábídé àti ìpín wọn àkábídé àti ìpín ẹyọ kan ṣoṣo mazmuman wípé ìpín ẹyọ kan ṣoṣo tí ó burú wọn àkábídé àti bẹ́ẹ̀. faja'alu minha wọn àkábídé àti ìpín ẹyọ kan ṣoṣo tí a tí a bẹnu tá a fàbùkù kan tí ò da wọn àká síbẹ̀ faja'alu minha wọ́n wá mú nínú bídà wọ́n mú ilé ah, nínú bídà wọ́n gbé àwọn kankan lẹ́ńbẹ̀ tó ń pè ní alwajib wọ́n fi wájìbù wọ́n fi bídà tọ́ wọ́n fi ìjọ́ra yẹn wọ́n fi sínú bídà pé àwọn bídà kan bẹ̀ òótọ́ pé ọ̀rọ̀ yẹn ní ká ṣe. walmandu wọ́n pa àwọn bídà kan ní bídà tá a fẹ́ ká ṣe téèyàn bá ṣe yọ gbalada téèyàn bá ṣe kò ní gbẹ̀sẹ̀. walmubah bídà tó tọ́ walmakruh bídíà ta bínú sí wal haram àti bídíà tí kí o bídíà tó jẹ́ wọ̀. وقد ذهب إلى هذا التقسيم القرافي رحمه الله wọ́n ní nínú àwọn tó wá lọ sí di kápẹ́ bídà sọ́nà márààrún wọ̀nyí nínú wọn ni alkọ̀rọ́fì wà kọ́nà bá tó bá kẹ́ wọ́n gbà pé alèpé bídà sí ọ̀nà márààrún wọ̀nyí ṣé ìná ló ń sàlàyé bẹ́ẹ̀ o. wà á sùn mọ̀kọ́ láti yìí wọ́n ní ìpìlẹ̀ ọ̀rọ̀ tí alkọ̀rọ́fì sọ yìí ma'khulatun an shaykhihi ó mú látọ̀dọ̀ sheikhu rẹ̀ ni lọ́dọ̀ afáwà rẹ̀ ni abdulaziz ibn abdulsalam rahmaullah alqa'il sheikhu rẹ̀ náà ń pèrè abdulaziz bun abdullah bun abdulsalam kọ́mọ̀ bá kọ́mọ̀ wá kẹ́ tọ́sọ̀rọ̀ yìí pé albidatu fi'lu ma lam yu'had fi asiri rasulillahi sallallahu alaihi wa sallam tí wọ́n ń gbà tán pè ní bídà òun náà ni ìkìsẹ́ kan kí a máa ṣiṣẹ́ kan sí wọn àmà lásìkò ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ tí wọ́n ń ṣe lásìkò ànábì náà ń pè ní bídà wàhíà munqasimatun ìlà wọ́n ní àfọ́yìnwá sọ pé bídà pé sí bídà tún wàjíbà wọ́n ní wàhíà munqasimatun ìlà bídà tún wàjíbà tí wà bídà tún muharramati wà bídà tún mandubati wà bídà tún makruhati wà bídà tún mubahati àfọ́yìnwá ní bídà pé sọ́nà márùn-ún elétọ́jọ́ wàjíbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ elétọ́jọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé tó jẹ́ muharram mbẹ́mbẹ́ ilé ta tẹ̀lé wọ̀ ilé ta fẹ́ mbẹ́mbẹ́ ilé ta bínú sí mbẹ́mbẹ́ ilé tí ó da tó tọ́ ó wà mbẹ́ so wọ́n jẹ́ kó láyé pé àfáà yìí abdulaziz bin abdulsalam àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn àwọn ti jẹ́ àfáà fún alkọ̀rọ́fì so àtọ̀dọ̀ wọn ni kọ̀rọ́fì ti mú kápẹ́ bídà sọ́nà márùn-ún nítorí kí n máa ka bí báyìí òní pé ṣe àrí téèyàn bá fẹ́ ka téèyàn bá fẹ́ mọ kí làfa ń sọ. So e ke mú tíra láàrin láàrin lábàdì kẹ́ẹ̀kẹ́ máa sí àwọn èèyàn lọ́nà ọ̀rọ̀ kan làfà yẹn ń bábọ̀ síwájú kó tó débi tó lọ́ka yẹn kí wọ́n á gé ọ̀rọ̀ níwájú kó gé lẹ́yìn fa àárín yọ ìṣesí àwọn Yahudi ni àwọn Yahudi ni wọ́n fọwọ́ bo tíra lókè wọ́n fọwọ́ bo nsàlẹ̀ nítorí pé kí àwọn èèyàn tí wọ́n máa tíra náà kà gẹ́gẹ́ bí àwọn Abdullahi Salam kẹ́mọ́ bá rí ìtọ́lọ̀ ọba àlekẹ́ ń bábọ̀ lókè àti ti máa mọ̀ sálẹ̀ wọ́n wà fọ́ bókè wọ́n wà fọ́ bó sálẹ̀ wọ́n wà ní àárín ní kẹ́ka o àárín lásán ní kẹ́ka Abdullahi ibn Salam nínú hadith wa Bukhari wa ni ẹ síwọ́ kúrò níbi òkè ibi tẹ́ fọwọ́ pò ń ẹ síwọ́ kúrò bẹ́ẹ̀ ìṣesí àwọn jàbátá náà nù ìṣesí àwọn Yahudi níbẹ̀ lára wọn. nǹkan sáfà ń bábọ̀ níbi ọ̀rọ̀ yìí olóde ká gbàgbọ́ yẹ al-ismu qadru mushtarakun bayna al ọ̀rọ̀ taqsimul bid'ati aw taqsimul bid'ati ila ila al-ahkam al-khamsa kakú bídà sí àwọn ìdájọ́ márààrún ẹ wá máa wo nítorí ẹ̀ mo fi ń kà láti bẹ̀rẹ̀ o. wọ́n wá ní wa hadha taqsimun la yahsunu li umuri wọ́n ní kakú bídà sọ́nà márùn-ún yìí wọ́n ní ìpín kan tí ò da nítorí àwọn àlámọ̀rí tá a fẹ́ kà kí ló fẹ́ takò jẹ́ máa wọ́n ní ìpín tí ò da wọ́n ní nítorí àwọn reason tàbẹ́kà yìí ni òbí da wọ́n ní alákọ̀ọ́kọ́ anahu amurun muhtara yu òun ni pé bídíà alámọ̀rí kẹfẹ́ pé wọ́n da alẹ̀ ni wọ́n hun ni wọ́n da hun ni láyọ̀ dúlù àléhìn dẹ̀lílù ṣẹ̀ríyù dẹ̀líl ẹ̀rí kan tó bá ṣẹ̀rí àmú ọ̀tọ́ka sí báyìí. بل يريد أن ينقض على نفسه لأن لأن أصل البدع آه، آه، لأن أصل البدعة ألا يدل عليها دليل شرعي فإذا كان هناك أو فإذا كان هنالك ما يدل على وجوب أو على وجوب أو أو ندب أو إباحة أو تحريم أو كراهية لما كان لما كان ثم بدعة ولكان الأمر مشروعا hasba dalilihi wọ́n ní bídà yìí alámàrí kàtó wá pé àwọn èèyàn dáhùn lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ni la yadullu alayhi dalilu shar'iyyun dalil ẹ̀rí kẹkẹ tó bá ṣẹ̀rí àmọ́ òṣèké ni kò tọ́ka sí. wọ́n ní kódà ẹni yìí gbígbà pé èèyàn kàfẹ́ máa tú ọ̀rọ̀ ara rẹ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ òun kan fẹ́ máa tú padà ni ó fẹ́ máa dàrú ni nítorí pé wọ́n lè lè anna asulal bídà àti wọ́n nítorí pé ìpìlẹ̀ bídà aláyàdúlà àléhà dẹ̀lílù ṣẹ̀ríyù ó ní pé kò ní sí ẹ̀rí kankan tí ó ṣe kíni tí ó tí ó tí ó sọ̀pọ̀tì ẹ̀ ìwọ wá ní bídà kan bẹ tó jẹ́ wájibà a sì ní máa pé nǹkan kan ò ní jẹ́ wájibà wípé pé dẹ̀lílù ń bẹ lọ́sọ̀dọ̀ ọ̀ràn yà bí ọ̀rọ̀ tí wọ́n gan sọ nígbà pọ̀ ń takora rẹ̀ nígbà pọ̀ ń sọ̀rọ̀ ò ń bàjẹ́ ni lọ́sọ̀ pé bá lè àyẹ̀ ń kú bọ̀. nam àìlànà fìhì pé ẹni yìí gan àwọn bal yuridu an yunqidu ala nafsihi ẹni gan bí kakọ́ fẹ́ máa takora rẹ̀ ni bal yuridu an yunqidu ala nafsihi li anna asla al-bid'ati alla yadulla alayha dalilun wọ́n ní tó pé bídà ni pé dẹ̀lílù kankan tí ó bá ṣẹ̀rí àmọ́ oníṣẹ́kíni kò ní tọ́ka lé lórí فإذا كان هنالك ما يدل على وجوب أو tó bá jẹ́ pé dẹ̀lílù kan bẹ tó pé ìjọ́ra yẹn rẹ̀ àbí tá a fẹ́ rẹ̀ aw ibahatin àbí nǹkan tó tọ́ rẹ̀ aw tahrimin àbí ìjẹ́wọ́ rẹ̀ aw karahiyatin àbí nǹkan tá n ta bínú sí rẹ̀ lamma kana samma bídà kò ní jẹ́ bídà mọ́ nìyẹn. tó bá ti rí dẹ̀lílù kan tọ́sọ́ dọ̀rọ̀ yẹn àbọ̀sọ́ ni ta fẹ́ àbọ̀sọ́ ni tó tọ́ àbọ̀sọ́ dé wọ̀ àbọ̀sọ́ di ipe n ta bínú sí ajẹ́pẹ̀ nǹkan yẹn ò ní jẹ́ bídà mọ́ nìyẹn wàlà kana al-amru mashru'an ajẹ́ pé alámàrí tó alámàrí tó ń pè ní bídà yẹn mọ̀ṣúrù ní ọmọ jẹ́ yẹn tó bá ṣẹ̀rí àmú ní ọmọ jẹ́ hasba dalilihi ó di fẹ́ lórí irú ẹ̀rí tó bá gbé wá láàfin mọ́rù dájọ́ tí ó bọ̀ sí nínú ìjẹ́tọ̀ rẹ̀. so ṣéèkì ní alákọ̀ọ́kọ́ ní tàbí alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ní tàbí lè pé bídà sọ́nà márùn ẹjọ́ rẹ̀ sáà máa ń ṣe alákọ̀ọ́kọ́ pọ́ǹtì nìyẹn tàbí lè pé bídà sọ́nà márùn tó gbé tẹ́ bá ti pín sọ́nà márùn tani bídà kan bẹ tó jẹ́ bídà tún muharrama bídà kan bẹ bídà tún manduba ah, bídà kan bẹ bídà tún makuruha bídà kan bẹ bídà tún mubaha tí a bá ti lè pin bẹ́ẹ̀ a ní pẹ̀rù nǹkan báwọn àbúkọ́ ẹ̀ parí dẹ̀ lílù fún la fi ń pin tó ń tọ́ bá ti wá lè jẹ́ wájib tó bá jẹ́ báyìí a jẹ́ pé nǹkan yẹn ó tọ́ nìyẹn so kò ní jẹ́ bídà mọ́ wọn lọ́rọ̀ yìí pé ntakura rẹ̀ ní bá yuridu ayúnkìbọ̀ ala nafsihi ẹlẹ́ẹ̀kejì wọ́n ní aljamiu bayna al-umuri al-qa'imati ala adillatin sahihatin wọ́n ní òun náà ni kí a ṣe àkójọ papọ̀ láàrin àwọn àlámọ̀rí kan tó dúró lórí àwọn ẹ̀rí tó lálàáfíà wọ́n ní wàlídídá irú jamiun bẹ́yìnà mutanaqidayn wọ́n ní tí a bá dàbá sọ báyìí ta bá pè nǹkan ní bídà ta tó wá ní nǹkan yẹn tọ́ bí ìgbà pé a fẹ́ máa kó nǹkan méjì tó takora wọn a fẹ́ máa kó jọ nìyẹn so kò lè lọ bẹ́ẹ̀ a lè pé bídà sọ́nà márùn àwọn reasons tá a fi lè pé bídà sọ́nà márùn náà ṣe kí ni náà ń kà àbí. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹ́ wọ́n ní torí wọ́n lẹ́lẹ́kẹta nínú àwọn reasons kọ́ọ̀lù rasuli sallallahu alayhi ní gbọ́dọ̀ ànábì tó sọ pé ni bídà wa kullu yìí ẹ̀rí ni pé gbogbo bídíà yẹn yẹn yín tá a ṣe léèwọ̀ ní ọdún gbogbo bídíà kiri o ó ní àánú ni. wàtú adé ìlà gbọ́láàl ó sì máa ń mú yàn lọ síbi àánú ni wà gbọ́láàlú finnar àánú sì ní ìmá mú yàn lọ́dún náà ni wọ́n ní rísìn ìrẹ́lẹ̀ kẹta káàfilé bídíà káàfilé bídíà bídíà kan so wọ́n ní rísìn ìrẹ́lẹ̀ kẹta káàfilé pé bídíà sọ̀nà márùn ni àbí ẹ wá rí ọwá ní reason ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé alismu, ismu qadrun mushtarakun bayna al-bida'i òun náà ni wípé gbogbo bídíà pátápátá òun ló ní ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ lérí bídíà kan tọ́jọ́ ọ̀rọ̀ yẹn. so wọ́n ka àwọn reason tá a fi lè pé bídíà sọ́nà mélòó sọ́nà márùn-ún wọ́n ka reason alákọ̀ọ́kọ́ wọ́n ka ìdí alákọ̀ọ́kọ́ wọ́n ka ìdí ẹlẹ́ẹ̀kejì wọ́n ka ìdí ẹlẹ́ẹ̀kẹta ìdí ẹlẹ́ẹ̀kẹrin tó wá kà tá a fi lè pé bídíà sọ́nà márùn-ún wọ́n ní ní kíni o pé al kọ́dùrú mushtarakun bayna al-bidai kulliha wípé gbogbo bídíà yẹn yẹn ló lẹ́sẹ̀nú pé common factor nǹkan kan tí àlè mẹ́rin lára bídíà ni pé àlè mẹ́rin àlè rí bídíà kẹ́kọ́ máa jẹ́ sí pé ìṣẹ́lọ́ ọba ni káwárí bídíà kẹ́tọ́ jọ́ra yẹn láíláí ẹ̀ lérí káwárí bídíà kẹta fẹ́ láíláí ẹ̀ lérí káwárí bídíà kẹ tó dáa tó tọ́ ẹ̀ lérí so ibi tẹ́ ti mú ọ̀rọ̀ al qadru mushtarakun bayna al-bida'i kulliha ibi tẹ́ ti mọ́rọ̀ yẹn wá nìyẹn kò yẹ báyìí nísìn ibi tẹ́ ti mọ́rọ̀ yẹn wá nìyẹn so látara báyìí yíyí báyìí gbogbo àwọn ibi tá a ti wá kà yí pé tá a ti wá bẹ̀rẹ̀ sí máa ká yìí wọn wá ní gbé láti bẹ̀ yóò wá ní nǹkan jíjẹ́ kìlẹ̀ ní ìmìlá ní sọ báyìí ni pé gbogbo bídíà ìdájọ́ kan náà lọ́gbọ̀rọ̀ jẹ́ ìyá ni kúkúrú ní sọ̀rọ̀ gbogbo ẹ̀ àbí sẹ́sẹ̀ ni gbogbo bídíà lọ́dọ̀ yìí ni ẹ̀yin lọ́gbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ so ẹ̀ ti wá mọ̀ pé kúkúrú lẹ́gbẹ̀ẹ́ sí bóun lè ṣe ń gbé nǹkan sí nǹkan pẹ̀lú ìfẹ́ inú ọ̀kẹ́ ń gbé síbẹ̀ so ìdí jẹ́ sẹ́rí ìfìlálẹ́ sọ mí ni pé ààlẹ́ pé bídí àsọ̀nà márùn wọ́n wọ́n ní nítorí kí ni o wọ́n ní wàhálà tẹ̀símù láyà sùnù ní òmùrìn wọ́n ní ká pé bídí àsọ̀nà márùn kò lè tọ́ láíláí kò lè dá nítorí àwọn àlámọ̀ ìta fẹ́ kàí wọn alákọ̀ọ́kọ́ rè tí òbí lè dá wọ́n ní pọ́ǹtì alákọ̀ọ́kọ́ rè pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì rè pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹta rè pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹrin wá ní wípé ìtàfimọ̀pá àlẹ́ pé bídí àsọ̀nà márùn ni pé kò sí bídí àkànláyé tí èsì tí èsì pé kí ni o ìsìn ọlọ́run bá ń bẹ́ẹ̀ so tẹ́ bá ti wá lápin sọ́nà márùn-ún dídí àtún wàjíbà dídí àtọ́ bá jọ́ ọ̀ràn yẹn sẹ́yìn ọmọ jẹ́ ìsìn ọlọ́run bàbá yẹn sẹ́ńtẹ́ kẹlẹ́ ni ọmọ jẹ́ so bídí àwọn aláwa ṣe tí ọmọ jẹ́ apá à ń bá so nǹkan tí ṣèṣẹ́ ní mi láálí nǹkan tó ń sàlàyé lélẹ́yìn so tó ń bá wá mú yóò kàn yóò kàn bẹ̀rẹ̀ sí máa túùsì ọ̀rọ̀ yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí máa kà ní kàwé kàfá àwọn ọmọ قدر مشترك بين البدع كلها آه، فلا يجوز أن نحكم على بدعة بأنها أقل إثما من غيرها والتفريق في الوصف قائم على الرحي المأذي وهو بدعة في نفسه ويعمل على استثمار البدع وقد تعلمت سابقا أن صغار البدع تعود حتى تصير كبارا سيوما yóò يوما يوما كا يوما تسولتي tí ẹsẹ̀ ìlú mi lárí gẹ́gẹ́ tó àgbèrò yóò máa tú sí yóò máa tú sí bàbá àwọn ọmọlẹ́yìn rẹ̀ so eléyìí báyìí yóò jẹ́ kó yà pé kí ni ṣe pẹ̀lú mi lárí ń discuss o ọ̀rọ̀ aká pé bídà sọ́nà márùn náà máa wọn reasons wá tí òfin lè wọlé reason ẹlẹ́ẹ̀kẹrin táwọn mú wá so báyìí ní sìn yìí òun ni pé gbogbo bídà yẹnyẹ kí wá sọ òun nìkan náà ti dúró kódà wọn tó mú reason ẹlẹ́ẹ̀karùn wá pé kismul wajib fi qawli Abdulaziz bin Abdulsalam rahimahullah pé ìpín pé bídí àkànbẹ tọjọ ọ̀ràn yẹn tí sheikh tí abdulaziz bin abdulsalam rahimahullah tó sọ ọwọ abẹ́rẹ́ tí ma tún ṣàlàyé yẹn náà pé yadkhulu fi bábí ma la yatimmu alwajibu illa bihi fahuwa wajibun wa qad sarraha huwa bidhalika wa laqad alimta anna hadha albaba yuaddi ila hifzi ma huwa daruriyun shar'an wọ́n abẹ́rẹ́ tí ma ṣàlàyé lọ gbogbo àwọn reasons wọ̀nyí òun ni wọ́n ka àwọn ìdíwọ̀nyí náà ka tí a fi lè sọ pé bídíà pé sí ọ̀nà márùn-ún so ní tí wọ́n ń discuss bí ìjàbàtà òun ni pé o pé ká sọ pé bídíà pé sọ̀nà márùn-ún kò lè wọlé láíláí nítorí àwọn àlámọ̀rí wọ́n sọ wípé gbogbo bídíà ni kúfúrú kéde tán discuss nìyẹn naam ẹ bá ń play ẹ bá ń play rẹ lọ. naam. wọ́n bẹ́ẹ̀ o ó di méjì kó gbogbo àwọn kí ní ilẹ̀ ẹ̀yẹjú ẹwà ìgbẹ́fẹ́ ẹ̀yẹjú rẹ̀ ẹ̀yẹjú rẹ̀ ẹ̀lọ́wọ́nú sọ́fà 32 ìjọba bẹ̀rẹ̀ báyìí ojú kékeré yìí ó máa fi wò ó títí tó fi di nǹkan tó ṣe gbò tó gbó mọ̀yàn lọ́wọ́ ó ní kọ́ àlọ́ ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí nìsín ń bẹ́ ń bẹ́ pé èèyàn wa mọ̀fásífọ́. eléyìí tá a yanjú tá a ní sọ ó ti lé ní dáhùn tọ̀ gbàgbé tó wá di dáhùn nísìn ó ti lé ní dáhùn níbi tọ́ba tó lè lá nìyẹn o tọ́ba tó ń láyé gangan ó wá yá ìwáńkọ̀ lórí hadithi kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar ìtọ̀ lórí hadithi yẹn ẹwà wo ti ṣe nǹkan bẹ́ẹ̀ o ó di méjì tó gbogbo àwọn kéde ìlẹ̀ ẹ̀yẹjú ẹwà ìfẹ́ ẹ̀yẹjú rẹ̀ ẹ̀yẹjú rẹ̀ ẹ̀yẹjú rẹ̀ ẹ̀yẹjú rẹ̀ 32 ayanjú ẹ̀bí tọ́ ó ní láyẹjúsù amùlù qawlihi sallallahu alaihi wasallam kullu bid'atin dalala ala al-ma'asi allati naha an al-shari al-hakim bi khususiha mithlu az-zina as-sariqa wa riba لأن هذا تعتيل لفاهدة الحديث وهو نوع من التعريف والإلحاد وفيه من المفاسد أشياء أيوة جماعة ó ní kúlù bídá ti dọ̀lálà gbogbo bídá dọ̀lálà nígbà yìí ó ní ẹ má jẹ sórí àwọn ẹ̀ṣẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ bí ìsìnà àwọn orí olè bí ìrìbá ẹ má gbé lórí ẹ o ló fi ẹ̀ṣẹ̀ ó ní ẹ má gbé lórí ẹ̀ṣẹ̀ tẹ bá lọ gbé lórí ẹ̀ṣẹ̀ pé dọ̀lálà bẹ̀yẹ pé ẹ̀ṣẹ̀ ni tẹ má pé lè anna hada tààtì ìlú nípa ẹ̀dẹ̀sẹ̀ àhàdì ẹ ti bá àdìsí yẹn jẹ àǹfààní àdìsí yẹn gan tẹ́bá wá lọ gbé tó e lẹ́sẹ̀ wọ́n wà náà omi ẹ̀ta àríṣì wọ̀lẹ̀ ilhad ẹ ti kún sí kẹ́ yí ọ̀rọ̀ ànẹ́bì ẹ̀wọ̀n gábà o àwọn ìbàjẹ́ tó sì pọ̀ wà ń bẹ̀ ẹ tó bá wọn. tọ ẹ bá ń dájú ọ̀rọ̀ ó tó bá ń tòótọ́ ẹjọ́ dákẹ́ <laughs> wíkúri tó wí náà tó bá ń tòótọ́ afáàyí tó ti ṣe ìyálà ìyá àbòsí bí báyìí bí ṣe máa ń ṣe ó tún ti tútùkútù fáwọn ọmọ rẹ̀ báyìí àwọn ní kí a lọ wọnú eléyìí ló pè ní àtọ́bá e, eléyìí tí mo pè ní ayédèrú tíra àdàmọ̀ndí tíra bírun tíra ìtí pè ní àtọ́bátù ńlá yìí ó ní ká lọ wo page thirty one níbẹ̀ àbí page thirty one náà láti sí yìí. sheikh sọ pé la yajuzu hamlu qawlihi sallallahu alayhi wa sallam kullu bid'atin dalala ala al-ma'asi allati naha anha ash-shari'u al-hakim bi khususiha مثل الزنا السرقة الربا إلى آخر wọ́n إلى آخر لأن هذا تعطيل لفائدة الحديث وهو نوع من التحريف والإلحاد وفيه من المفاسد أشياء ما كون وفيه من المفاسد من المفاسد من المفاسد سيبا نسي تلك المفاسد jamiu mafsada nìyẹn tó bá tó wá di mafasid jamiu jamiu nìyẹn tó dá nísìn tó bá tó ti di mafasid jamiu jamiu nìyẹn so mafasid ló wà nígbà jamiu ní kété jamiu jamiu wọ́n wà sí ìhìnmílẹ̀ mafasidi àṣìyà ṣéèkì ní kò tọ́ fún wa wọ́n ní láyà júùsù kò tọ́ hamlu qawlihi sallallahu alaihi wasallam wípé ká gbé ọ̀rọ̀ ànábì tó sọ pé kúlù bídí àti ngọ̀láàlà gbogbo bídí àlànà alálmàáàsì kò tó ká gbé sórí ẹsẹ̀ alẹ́tì náà ẹnha ṣáàrí olùhàkímù bí kùsùsì hà mẹ́sùlù zina asárikọ́ àríbà wọ́n ní kò tó ká gbé gbólóhùn yìí káwá gbé sórí ẹsẹ̀ kó gbé sórí àwọn ẹsẹ̀ èyí fẹ́ pé aṣáàrí olùhàkímù ọlọ́run ọba ọba tí sòfin tó sì ní ọgbọ́n nípa òfin tó ń ṣe wọ̀nyí wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti ó kọ̀ fún wa pé ká má jẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ti sòfin yìí ká má gbé bídíà ká má gbé kọ́ọ̀lù ànábì kúlù bí láti ń bọ̀ láàlà yẹn ká má gbé sórí àwọn ẹ̀ṣẹ̀ yẹn. ìgbà tí yàbá tó tu báyìí ó ní ẹ má gbé dọ̀ láàlà bídíà wọ́n bá mi tó pléǹsì oníṣẹ́ṣẹ́ rí ìmìlẹ́ni sọ pé ẹ má gbégbé ọ̀la la bídíà sórí àwọn ẹ̀ṣẹ̀ ẹ má gbégbé ọba tó bá yẹn nítorí pé ọfẹ́ tú wípé dọ̀la la bídíà ò kúfùrù ní gbogbo ẹ̀ pé dọ̀la la bí kúfùrù lómi nǹkan tá a sọ ni pé láyà júùsù hamlu kọ̀ọ̀lìhì sallallahu alaihi wasallam kúlù kódà wọ́n tó wá wọ́n tó wá wọ́n tó kẹ́lẹ́ bá mi pé níta ní kẹ́ ẹ má gbé sórí màá síre pé kúlù bídíà ti ń dọ̀la pé kọ́ọ̀lù yẹn gbólú ànábì tó yẹ pé kúlù bídà ti ń bọ̀ lálà yẹn ẹ má gbé sórí àwọn almaasi àwọn ẹ̀ṣẹ̀ allati naha anha aṣáárí ọ̀rẹ́ hakimu bi khususiha. èyí tó yẹ sí pé ọlọ́run ọba ọba tí í ṣòfin yẹn ọba ọ̀jọ̀gbọ́n yẹn ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba kọ̀ fún wa bi khususiha àwọn ẹ̀ṣẹ̀ yẹn particularly àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn tọ́lọ́wọ́n ọba àlékẹ́ láti ṣe àdáyẹrí ẹ̀ fún wa pé ẹ má ṣe àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ẹ má gbé bídíà sórí àwọn ẹ̀ṣẹ̀ yẹn. ó wá ní àwọn ẹ̀ṣẹ̀ wo ni ọlọ́wọ́n ọba ọba tí ṣòfin ọba ọ̀jọ̀gbọ́n àwọn ẹ̀ṣẹ̀ wo ló pọ̀ fún wa pa àgbọ̀rọ̀ débẹ̀ bí kùsùsì hà tó yẹ pé náà yìí wá lórí ẹ̀ họ́ọ̀s òun náà ní kíni ẹgẹ́ bíi zìnà ẹgẹ́ bíi olè jíjà àti rìbá kíni ṣe yìí lálẹ́ ń sọ tán sàlàyé ní báyìí ìgbà tó ń sàlàyé ni pé dídá ó yàtọ̀ sẹ́sẹ̀ dídá àti kíni ó yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ ṣẹwárí tọ́bárí dídá yàtọ̀ sẹ́sẹ̀ ní abala wo ní abala wípé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó ṣe náyì wá lórí ẹ̀bí kùsùsì hà tó ṣe lọ́wọ́ bá àlékelá màmá ó fún àwọn aláwọn náyì kan tó wà kọ́ọ̀s àwọn ìkọ̀fúnni kan tó wà tí ọlọ́wọ́ bá àlékelá fi ṣe àdáyẹrí àwọn ẹ̀ṣẹ̀ kan wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí èmi ọlọ́run bá kọ̀ fún yín pé ẹ má dé bẹ́ẹ̀ irú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn ẹ má gbé bídíà sí irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kò jọ wọ́n ẹ má gbé bídíà sí irú zìnà ẹjọ́ ọ̀nà sábà yín sì nǹkan ṣe sàlì ìṣẹ̀lẹ̀ mi lálẹ́ ń jí kó yé wa ò ní pé a ní àwọn àwọn mùkọ̀láfáàtì tó pọ̀ àwọn ìyapa ọlọ́run tó pọ̀ ṣírkù ń bẹ àbí ó àbí ó yàtọ̀ kúfùrù ń bẹ ó àbí ó yàtọ̀ nìfẹ́ kù ń bẹ ó yàtọ̀ sẹ́sẹ̀ àbí yàtọ̀ sẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni bídà ń bẹ ó yàtọ̀ sẹ́sẹ̀ àbí yàtọ̀ sẹ́sẹ̀ gbogbo àwọn eléyìí báyìí òun náà ń pè ní mukhalafat ìyapa ni ọba àlekẹ́lọ́ fẹ́ kájé bẹ́ẹ̀ so gbogbo àwọn eléyìí báyìí ó yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ káwọn wá sọ pé ó yàtọ̀ sẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ó yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ zìnà nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé wọ́n fi ní kama gbé sórí àwọn alal maasi lẹ́tí náà anha shari olè hakimu bi khususiha wọ́n wá mú àpèjúwe wa gẹ́gẹ́ bí irú àwọn ẹ̀ṣẹ̀ wo nítorí pé tàbá lórí àṣẹ tẹ́sẹ̀ gbogbo àwọn tá a sọ pátápátá yìí àti ṣírìkù ni o àti kúfùrù ni o àti nìfàkù ni o àti dídà ni o gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n gbogbo ẹ̀ papọ̀ sábẹ́ kí ni sábẹ́ ẹ̀ṣẹ̀ nítorí pé bí ànábì lẹ́yìn pé ayu zambi azom ẹ̀ṣẹ̀ ló ṣe kí ni ló tóbi jù ó ní al-ishraku òun náà ní kí a máa ṣe ọlọ́run ọba ìṣẹ́ lọ́wọ́ bá inú ẹ̀ṣẹ̀ lọ́wà àbí ẹ̀kọ́ ni so ẹ̀ṣẹ̀ táwọn sọ yẹn ó ní pé ìṣẹ́ lọ́wọ́ bá generally but àwọn ẹ̀ṣẹ̀ yìí ó wá ní categories kúkúrú ẹ̀ṣẹ̀ ni ṣírkù ẹ̀ṣẹ̀ ni bídíà ẹ̀ṣẹ̀ ni àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n yàtọ̀ sí àwọn almahasi àwọn ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ sí pé àwọn náà ìdájọ́ ń bẹ lórí wọn lọ́tọ̀ pé náà yìí wá lórí wọn hàn gẹ́gẹ́ bí zina ṣírkù yàtọ̀ mú zina àbí yàtọ̀ mú zina méjèèjì ẹ̀ṣẹ̀ dẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ zina ó yàtọ̀ lẹ́yìn ṣíkì bẹ́ẹ̀ na, ni kúfùrù náà bẹ́ẹ̀ náà ni bídà náà nǹkan ṣe kí sẹ̀límì lálẹ́ sàlàyé nìyẹn pé ká máa gbé hadith bídà ká máa tu sí àwọn ẹ̀ṣẹ̀ tá a ti mọ̀ zina gẹ́gẹ́ bí olè jíjà gẹ́gẹ́ bí rìbá ó yàtọ̀ síra wọn tó pé báàbù bídà ń nínú islam ẹgẹ́ bí báàbù kúkúrú ṣe ń bẹ lọ́tọ̀ ẹgẹ́ bí báàbù ṣíkì ṣe ń bẹ lọ́tọ̀ ẹgẹ́ bí báàbù nífàkì ṣe ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni bídà náà ń bẹ lọ́tọ̀. nọ́ọ̀sì ní kò tọ́ káwá gbólóhùn yìí kullu bid'atin dalalah yìí ala al-ma'asi allati naha anha ash-shari'u al-hakimu bi khususiha wọ́n ní mislu ar-riba mislu zina as-sarqa war-riba ila akhir títí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀ṣẹ̀ tá a ti mọ̀ yẹn. wọ́n ní li anna hadha wọ́n ní torí pé ká pé bídíà ní àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ tá a kà yìí ká máa wá gbé bídíà sí àwọn wọ̀nyí. ta'tilun li fa'idati hadith fáyidà ti àǹfààní ta fẹ́ ṣe níbi hadithi pé bídíà náà ń bẹ ẹ̀sìn àti parẹ́ nìyẹn alẹ́bẹ̀ kọ̀ wá sí so fáyidà tá dìjẹ́ kó yé wa ni pé inú inú àwọn mọ̀kànlá ti ń bẹ ẹ̀sìn o bídíà wà ń bẹ tá a bá ti wá ní kò sí ti ní tá a bá ti wá so yìí tó ń wa yìí tó ń wa ní sí wọ́n ní wàhùwà náírà mìíràn tahrif wal ilhad ìmọ̀ yí ọ̀rọ̀ ànábì nìyẹn padà nìyẹn ẹ́ wà fíhì mìíràn mafasid àṣìyà àwọn aburú tó ti wà ń bẹ̀ pọ̀ gan ṣé báyìí nìsín naam nǹkan yìí ṣe sẹ́lìm ìlàlẹ́ sọ nìyẹn gbogbo àfáàsùn nílẹ̀ lóde ìgbà wípé dídí àyàtọ̀ sí ẹsẹ̀ àbídọ̀ yàtọ̀ sẹ́sẹ̀ ni ọ yàtọ̀ ṣé báyìí nìsín nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí náà yìí wá ìkọ̀fúnni wá lórí ẹ̀ bí kùsùsì ha. pẹ̀lú pọ́nà ọba àlékẹ́lá dá wọn sàlẹ́sà pé ẹ̀ṣẹ̀ báyìí o ẹ̀ṣẹ̀ báyìí o ẹ̀ṣẹ̀ báyìí o a ti mọ̀ wọn wọ́n yàtọ̀ fún bídà wọ́n yàtọ̀ fún kúfùrù wọ́n yàtọ̀ fún shirk wọ́n yàtọ̀ fún nìfà bó ṣe wá yàtọ̀ yẹ kò wá túmọ̀ sí wípé ká pé bídà yàtọ̀ ká pé ẹ̀ṣẹ̀ yàtọ̀ fún ẹ̀ṣẹ̀ kò túmọ̀ sí pé kúfùrù gò pín sí méjì kò túmọ̀ sí pé eléyìí tí ò gbé ẹ̀jáde kónú kúfúrò eléyìí tí ò gbé ẹ̀jáde kónú islam sínú kúfúrò àbótúmọ̀ síbẹ̀ ni. sàgbé a ní alukúfúrò akbar àti alukúfúrò asghar àbẹ́ ẹ̀kọ́ ni tó ti pé kúfúrò yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ kúfúrò sì pé síbẹ̀ jìyà bí tó ti pé ṣírkù yàtọ̀ sẹ́ṣẹ̀ ṣírkù pé síbẹ̀ jìyà bí tó ti pé nìfàkù yàtọ̀ sẹ́ṣẹ̀ nìfàkù pé síbẹ̀ jìyà bí bẹ́ẹ̀ náà ni bídíà náà yàtọ̀ sẹ́ṣẹ̀ tó ti bẹ́ẹ̀ òun náà pé síbẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ashirikul asgor al-akbaru mbẹ ashirikul asgor mbẹ ẹbọ ńlá mbẹ ẹbọ kékeré mbẹ anifakul ẹtikọdi mbẹ anifakul amali mbẹ nifakul lanla mbẹ nifakul kékeré mbẹ bẹ́ẹ̀ ni kúfùrù lanla mbẹ bẹ́ẹ̀ ni ẹẹ eh, kúfùrù kékeré mbẹ bẹ́ẹ̀ ni fisku lanla mbẹ fisku kékeré mbẹ zulumu lanla mbẹ zulumu kékeré mbẹ bidia lanla mbẹ bidia kékeré mbẹ ẹdi ọ̀nà si lóbi jẹ́ ti pé sẹ́sẹ̀ mi lálẹ́ ti ń àwọn náà ni wọ́n jẹ́ kó lọ yí pé nínú ibi tó ọkà tá a kà lẹ́ẹ̀kan tá a lọ ka page one àtà lọ ka page one oh one lẹ́ẹ̀kan yẹn nínú tíra eléyìí tí òwa mú wá yìí àdàmọ̀ndí tíra yìí tá a ka um, tá a ka tiẹ̀ náà tó yẹ pé wọ́n yá ẹ̀mẹ́lu ẹ̀lẹ́fìs rọ́ọ̀lì bídà yìí wọ́kọ̀ntà ẹ̀lẹ́mtà sàbíkọ̀n anna sí rọ́ọ̀lì bídà yìí tàyẹ̀wùdù أيعود حتى يصير كبارا وقد تعلمت سابقا أن صغار البدع يعود حتى يصير كبارا ṣé sẹ́yìn mi lálẹ́ gbà pé bíjà kéèké ń bẹ ẹ̀sìn ọ̀dọ́ sáà máa ń sìn àmọ́ òun náà o ìmọ̀ padà di ńláńlá so ó ń bẹ wípé bíjà kékeré ń bẹ bíjà ńláńlá náà ń bẹ ṣé sẹ́yìn mi lálẹ́ so nǹkan ṣe sẹ́yìn mi lálẹ́ ń sọ bí báyìí òun ni pé bíjà ṣe kí ni ó yàtọ̀ sí ẹsẹ̀ wọn àwọn sọ ìdájọ́ rẹ̀ ìtẹ́ ń sàlàyé ni pé sọ yàtọ̀ sẹ́sẹ̀ àbí yàtọ̀ sẹ́sẹ̀ gbogbo alàgbà kó yàtọ̀ sẹ́sẹ̀ àbí ọwọ́ akú ìdájọ́ rẹ̀ kìí sọ̀rọ̀ dájọ́ náà ń sọ bí báyìí ẹ̀sìn ọ̀nà sábà yìí sìn so àmọ́ wọ́n kan differentiate wọ́n sì yàtọ̀ láàrin bídà àti ẹ̀ṣẹ̀ bíi zina ẹ̀ṣẹ̀ bíi olè jíjà ẹ̀ṣẹ̀ bíi rìbá gbígbà a mọ̀ pé olè jíjà ń sìn zina ṣíṣe rìbá gbígbà kìí ṣe bídà àbí bídà ni nítorí pé ọlọ́run ọba àlékẹ́lá ọba tí ń ṣòfin ọba ọ̀jọ̀gbọ́n ó mú àwọn ìkọ̀fúnni wá lórí ẹ̀ bíi kùsùn sí ha ẹ̀sìn ọ̀nà sábà yìí sìn pé ọlọ́run bá lékẹ́ màmá ọkọ̀ sọ́sọ ẹ̀ ọlọ́run bá lékẹ́ màmá da sàlẹ́sà pé ẹ jìnà sí rìbá o ẹ jìnà sọ́sí mímú o ẹ jìnà sí olè jíjà o ẹ jìnà sáwọn nǹkan báyìí o sóyè báyìí nìsín so wọ́n yàtọ̀ sí bídà nǹkan tí yẹtẹ̀ límì dálé ń sọ nìyẹn sóyè báyìí nìsín pé bídà o ó yàtọ̀ sẹ́sẹ̀ gbogbo àfa súnlẹ̀ ló sì gbà bẹ́ẹ̀ sóyè báyìí nìsín ìyẹn wàá túmọ̀ sí pé bídà wa ṣe kí ni o gbogbo ẹ̀ wá ní kúfúrú nìfáàkù náà yàtọ̀ sẹ́sẹ̀ kò túmọ̀ sí pé gbogbo nìfáàkù ní kúfúrú à olóògbé ẹ̀jáde kó ní Islam àbí kúfúrú náà yàtọ̀ sẹ́sẹ̀ kò túmọ̀ sí pé gbogbo kúfúrú ló gbé ẹ̀jáde kó ní islam ṣírìkù yàtọ̀ sẹ́sẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ṣírìkù ló gbé ẹ̀jáde kó ní islam tí a bá rẹ̀ yàn kan láyé tó bá sọ pé gbogbo ṣírìkù àti àṣírìkù asghar àti alákìbàr méjèèjì ló gbé ẹ̀jáde kó ní islam ẹ gbà pé kọ̀ọ̀rìjì ni. ṣéèkì wa Salih Al-Fawzan àwọn ni wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ wọ́n ní torí pé irú ẹni báyìí yóò máa pe àwọn mùsùlùmí ní kèfèrí eléyìí báyìí wà islam o lára àwọn àkídà kọ̀wárì ti ń bẹ lára tába débi tá a ti yanjú yẹn ọ̀rọ̀ bídà la yanjú lọ́wọ́ ni tába débẹ̀ insha Allah ta'ala yóò tún jẹ àwọn ẹgbà rẹ̀ tó ẹ̀kọ́ jẹ́ mẹ́yìn náà ṣéra ní sí ṣé wọ́n bá ń plé ibi tó wá kà tán yẹn tí mo yanjú yẹn láti bá ń plé rẹ̀ ẹ rí àwọn odò kan sìn tí mo fẹ́ fàyọ́ mbẹ̀ naam. thirty two wáyé sọ̀rọ̀ àtún ó ní la yajuzu amlu qawlihi sallallahu alayhi wa sallam كل بدعة ضلالة على المعاصي التي نهى عن الشارع الحكيم بخصوصها مثل الزنا السرقة والربا لأن هذا تعتيل لفاهدة الحديث وهو نوع من التعريف والإلحاد وفيه من المفاصيل أشياء أيوة جماعة أولي كل بدعة ضلالة هو بدعة ضلالة دي بأي ó ní ẹ má gbé àwọn bí o lè bí ìrìbá ẹlẹ́ mọ́gbé lórí ẹ̀ o ó ti ẹ̀sẹ̀ ó lẹ́ mọ́gbé lórí ẹ̀sẹ̀ tẹ́ bá lọ gbé lórí ẹ̀sẹ̀ pé dọ̀lá làbẹ̀yẹ pé ẹ̀sẹ̀ ni ẹ ti rí àbòjú báyìí. ẹ bá ń pọ̀sẹ̀. wọ́n ní wọ́n ní dọ̀lá làbí ká má gbé sórí ẹ̀sẹ̀ o torí tẹ́ bá lọ gbé síbẹ̀ pé dọ̀lá làbẹ̀yẹ kéṣe dọ̀lá là ní ṣèṣì ń ṣàlàyé kí náà má gbé sórí ẹ̀sẹ̀ kúlù bídà tí dọ̀lá là. sẹ́wọ̀n ní sábà yín sìn so pé ká gbé ọ̀rọ̀ gbogbo bídíà yẹn pé gbogbo bídíà lánàá yẹn ká wá gbé bídíà sẹ́sẹ̀ nǹkan tá a sọ nìyẹn kì í sọ̀rọ̀ bọ̀ lálà náà yẹn ju bídíà fà yìí so eléyìí báyìí làwọn àwọn òjòrò àtàwọn mọ̀dàrú ti máa ń ṣe ẹ̀rí tó mo ti ṣàlàyé ẹ̀ síwájú náà bẹ̀tí tá a bá tún plé báyìí ẹlòmíì lè má gbọ́ dáadáa nígbà tá à ń ṣàlàyé pé ó sọ yìí ó ń pe ipe bọ̀lálà ni ṣéèkì ń ṣàlàyé bíi pé ká má gbé sórí ẹsẹ̀ ọ̀rọ̀ bọ̀lálà kọ́ kódà yìí tó ní a má gbé sórí ẹsẹ̀ yẹn wọ́n bracket yẹ ká lè bá a mọ̀ pé júmùlà yìí o kullu bid'atin dalalah ẹ má gbé sórí ẹ̀ṣẹ̀ ṣé bá nìyí so inshallah ta'ala ẹ má pílẹ̀ rẹ lọ ẹ jẹ́ kọ́ máa lọ. láwọn àdìsí yẹn jẹ àǹfààní àdìsí yẹn gan ti kọ̀ndẹ́mù ẹ má gbé sórí ẹ̀ṣẹ̀ tẹ́ bá wà lọ gbé sórí ẹ̀ṣẹ̀ wà wà náà omi ẹ̀ta àdìsí wal ilhad ẹ ti kún sí kẹ́ yí ọ̀rọ̀ ànábì ẹ̀wọ̀n gábà o àwọn ìbàjẹ́ tó sì pọ̀ wà ń bẹ́ẹ̀ tó bá wọn nísìnyí nǹkan mẹ́rẹ̀ẹ̀ta yẹn tí mo kà yẹn tí wọ́n yẹn jù ẹ̀ kárí jẹ́jẹ́ síra rẹ̀ náà ní kókó tọ́bà tó hula tọ́bà tó sáà ní ẹlẹ́ẹ̀kejì kí ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ òun náà ni. سلمنا إلى يوسف البدع وأثر السيء في الأمة جوي سليم بن عيد الهلالي السلفي كل قتل نانو حفظه الله أو ما جاك فلو رباعي مثل تو أني níbi ìbàyí a rí pé tó náà tó kọ síbẹ̀ ni wọ́n sọ yìí o ẹ máa ń kankan pẹ̀lú ẹ̀ nígbà tí ò ní ṣe research ní òjò máa ń kankan pẹ̀lú ẹ̀ ẹ wo tí ń pè ní àtọ́bátù sáníyà sẹ́ńkẹ́ mo ti fi yẹn hàn wá dáadáa pé tíra tí ń pè ní àtọ́bátù sáníyà yìí àtọ́bátù ula náà nípa ó sì láwọn máa ń kankan pẹ̀lú ẹ̀ nígbà tó máa ń kankan pẹ̀lú ẹ̀ kí wá ló filẹ̀ fáwọn tó máa ń kankan pẹ̀lú ẹ̀ kan yẹjú ẹ̀ sí nítorí màkìrì tó ń yẹ wọn à pé àbá ọ̀kan síbẹ̀ pé àtọ́wájú sáni àlélẹ́ yìí ìwọ fúnra ara rẹ òun ló ń ṣe òru ló ń ṣe mọ̀dàrú fáwọn èèyàn tó kálí bá àròyìn pé Sheikh Salim Ilali wọn kọ́ kọ eléyìí báyìí ìgbà tó wá yá wọn á padà wá tó kọ eléyìí láti fi tó eléyìí ṣe ṣe lójú kọ́ máa pélé ní àtọ́bátù ula lójú kọ́ máa pélé ní àtọ́bátù sáníà ló fi lóhun ẹ̀sìpẹ́ ti pé kẹ́sẹ̀ ṣe tọ́ba àtọ́bátù sálítà sálítà ṣe ọ̀rọ̀ sábà yín sí. so tí wọ́n àti wọ́n tọ́ba ẹ̀yọ kan náà ló ti wá sólà ní ti yìí tó ìwọ fúnra ara rẹ lọ ń da àwọn nǹkan ẹrú mọ́ rẹ lójú so ẹ wá máa gbọ́ nǹkan tí ó padà sọ mbẹ́ yóò padà sọ ìdí lọ́dọ̀ ara rẹ̀ tó fi jásí pé nǹkan tí ṣèṣẹ́ ìlú mi láàlú kọ sí nínú àtọ́bátù wúlá nínú àìmọ̀kan tí ẹ̀yẹn àti àtọ́bátù tá ní àìnú àìmọ̀kan rẹ̀ nǹkan kan síbẹ̀ tó fi yàtọ̀ ó ní torí pé fìtínà máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ lárúbáwá tí fìtínà bá rẹ̀ ń wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹjọ́ fẹ́ràn rẹ̀ sọ. ó ní iná tẹ̀sírí ha hakùn lè rọ́bìlì àlàní. wàlẹ́ ilé rọ́bìlì àlàní tẹ̀kọ́ ka ní níbi àtọ́bátù ìhùlà rẹ̀ náà nígbà tó ń kàrẹ́ ní tẹ̀sírí àhákò lìlì rọ́bìlì àlàmínà lọ́ka mẹ́rin àbí wallahi the same thing náà nígbà tó tó ka àtọ́bátù sáníyà rẹ̀ náà nínú àìmọ̀ká rẹ̀ hákò lìlì rọ́bìlì àlàmínà ló tó ka lìlì rọ́bì kọ̀mọ́ sàmsíyà àti kọ̀mọ̀ríyà kọ̀mọ̀ yàtọ̀ èyí tó yẹ pé àwọn ọmọ kéékèèké tá bá ń kéwú ẹ ètò ọ̀wọ́n kọ́ ni ẹ àbí fourteen fourteen ni àbí ẹ lìlì rọ́bìlì àlàmínà ẹ́ eh, lílì rọ́bìlà àlàmì odó méjì lọ́wọ́ ń bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé tó bá jẹ́ pé lílì ni tó bá jẹ́ pé shamsiya ni tó bá jẹ́ pé tó bá jẹ́ pé almu'arrifa tó bá wà ń bẹ̀ ni alì tí máa ń fún nǹkan tí máa ń sọ nǹkan di mayarifa tó bá jẹ́ pé ó bá wà ń bẹ̀ ni kò ní jẹ́ lílì yóò jẹ́ lirọ́ lirọ́bì lirọ́bì kò ní jẹ́ lílì ṣé wá rí ojú ẹlẹ́ẹ̀kejì ni pé kò yẹ kó sí áálì yẹn bẹ́ẹ̀ nítorí pé mọ̀gọ́fù àti mọ̀gọ́fù ilé ni lirọ́bìlà alamin ni kò yẹ kó yẹ jẹ́ lirọ́bìlà alamin kódà kò yẹ kó jẹ́ alamin nítorí pé rọ́bùlà alamin mọ̀gọ́fù àti mọ̀gọ́fù ilé yìí ni kò tí yẹn báyìí nìsín. mọ̀gọ́fù dẹ̀ ni òun tiẹ̀ nẹ́kírọ̀ ni máa ń jẹ́ ṣé báyìí nìsí nẹ́kírọ̀ lòun máa ń jẹ́ kọ̀ẹ́kọ́ jẹ́ lìlì rọ́bìlà àlàmì so bó ṣe ṣe bó ṣe ibi títí ń kà lọ náà ní o ṣàǹkó ti ka àtọ́bátù wúlà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bó ṣe kà náà nìyẹn ìgbà tó ti kakọ́ àtọ́bátù sáni àdì same náà nìyẹn ẹbí ẹ̀. níbi sọ́fà twenty six ló wà ó ní inna tashriha haqqun li rabbil alamin wa laysa min haqqil bashar. kásòfin súnẹ́ẹ̀sì aláìníkan lónìí kìí ṣe pé ẹ̀dá kan lónìí tó máa sòfin súnẹ́ẹ̀sì tó bá wá jẹ́ káàdì fún bá jẹ́ kí o ṣàlékún súnẹ́ẹ̀sì ìyá lè di ìkù yẹn ó sọ bó ti sọ dára ọ̀pọ̀ yẹn ṣùgbà tó wá dé ní ọ̀rọ̀ eléyìí á wà pé ìyàtọ̀ díẹ̀ ń bẹ ń bẹ níbi eléyìí ó wá ní òní o níbi sọ́fà 101 ó ní alẹ́ kọ́dúró mọ̀ṣọ́lákún bẹ́ẹ̀lẹ̀ bídá ikú léha kan náà ní gbogbo bídá kan náà ní gbogbo ó wá dúró kò sọ a dájọ́ ibi kan sí kan a gbọ́dọ̀ tábà ṣe bẹ́ẹ̀ ni ìyẹn náà kò wọ́n sọ pé àlè ìsìnmọ̀ kọ́dúró mo sọ́ra tó gbé nàìjíríà kò lè à ẹ̀sẹ̀ kẹlẹ́ gbogbo bíbíà ọ̀dà mo dáadáa yín báwọn tẹ́nìsì tó bá tẹ́wọ̀ tó sọ yìí àìpé ṣé ẹ̀sẹ̀ ní gbogbo bíbíà ṣé ẹ̀sẹ̀ ní gbogbo bíbíà ẹ̀sẹ̀ sì lórí ẹ̀ tó ẹ̀sẹ̀ kẹlẹ́ ni ní gbogbo bíbíà ó sì gbó mẹ́ ẹ̀ lóòótọ́ fífitì máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ lábáwá fífitì máa ń jẹ́sẹ̀ a rí pé ó là mọ́lẹ̀ jù níbi eléyìí àmọ́ bí ìbáyé pé bọ́ọ̀lù náà dẹ́lẹ́ wọ́n náà tu tó bá ní ẹ̀ṣẹ̀ kan náà gbogbo bídíà pé ẹ̀ṣẹ̀ ní gbogbo bídíà. sẹ́rí nǹkan tó ń sọ yìí àwọn Yahudi náà máa ń ṣe báyẹn àwọn eléré ibú èèyàn ó ní pé nǹkan tó fà á tí sèkì fi ṣe báyìí ni pé fitna máa ń ṣẹlẹ̀ ní Lárúbáwá tí fitna bá wà ṣẹlẹ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ ìsìnkú pé fitna bá ti ṣẹlẹ̀ o náà máa ń yí òdodo náà máa ń sọ̀rọ̀ kan tó ètò padà yí padà lẹ́yìn tó tún láwọn sọ bẹ́ẹ̀ mọ́. láti eléyìí báyìí ṣé ẹni tí ó bá jẹ́ ẹni tó gbé dáwọ́ iṣẹ́ Ọlọ́run bá lọ́wọ́ ọgbọ̀rọ̀ jẹ́ nù ròyìn ẹ̀ tọ́nà ọba àlékẹ́ láńrò yín wọn wípé àwọn tí máa ń gbé dá àwọn tí máa ń pè sójú ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé láyà kọ̀ fún ná lẹ́wọ̀mẹ̀tà láìm wọn kì í bẹ̀rù pé yẹn ó bu àwọn ẹjọ́ lọ́sàn máa ń sìn wọ́n dẹ̀ jẹ́ni tí máa ń dúró dédé lórí ẹ̀sìn ọlọ́run ọba tó bá jẹ́ pé nítorí fitna òní Sheikh Salim Ilali ló fi ń da ẹ̀sìn irú fún wa báyìí a jẹ́ pé Sheikh yìí a tó ń pè ní Yahudi ẹ̀sìn ọ̀sán máa ń sìn so wípé fitna máa ń ṣẹlẹ̀ lárúbáwá so ṣe ń torí ẹ̀ ló fi jẹ́ sí pé iṣẹ́ ṣẹ̀rí mi láàlí náà fi padà tó tó kíra mi kọ nítorí pé nítorí jẹ́ kó máa tẹnu máa tọ́ba àtọ́bátì wúlẹ̀ àti àtọ́bátì sáníyà náà ṣé àwọn ọ̀dọ́ ẹ wá máa wò ó ẹ wá béèrè pé nígbà tó bá tó bá sọ pé ṣèṣẹ́ yìí láti yọ eléyìí kú ńbẹ ni inú tíra àtọ́bàtò sáníyà ní òde rẹ àti àtọ́bàtò ìwúlá èwo ló wá kó jù ní méjèèjì náà ibo ló yẹ ká ti yọ ṣé ẹ dákun ṣe eléyìí ẹ wo eléyìí ẹ dákun ẹ wo tíra yẹ wo ẹ wo àtọ́bàtò ìwúlá lọ́dọ̀ aláìmọ̀ká yìí ẹ wo àtọ́bàtò sáníyà ẹ rí bíjọ́ra méjì tọ́mọ́lé ẹ̀ tiẹ̀ fẹ́ yọ nǹkan kú òǹbí nígbà táwọn bẹ̀rẹ̀ sí máa kà ní ìjẹjọ ẹ̀ rádùn tí ń bẹ́ tí ò sí ń bí so nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn so that yóò ṣe pé pé àwọn afá yìí ń bẹ̀rù ni àwọn náà mọ̀ òdodo but ilẹ̀ lárúbá fitna máa ń ṣẹlẹ̀ wọ́n ń bẹ̀rù ní òjẹ́kẹ́lẹ̀ lámẹ́lẹ̀ kò yẹ́ra nìsín kí nǹkan ti ń sọ nìyẹn kò ẹ̀sẹ̀ máa ń sọ́tà máa ń bá wí àmọ́ kò ní gbọ́rọ̀ ni wàláyì kò lọ́rọ̀ gbọ́dọ̀ ṣéwọ̀n yẹn so eléyìí kókó yẹn ni kò sí bẹ́ẹ̀ ni ṣe lè clear tó wallahi kò ní gbà. insha Allah ta'ala máa padà play àwọn kankan fún wọn bí báyìí kódà ó sọ wípé tí wọ́n bá pe ṣé mi lálí tó wa òun ti ná kílò ẹ̀ wọ́n takò. eléyìí ọ̀rẹ́dì àti ìgbẹ̀rí kẹ̀kẹ́ wallahi eléyìí tó sọ eléyìí tí mo ti kọ́ tẹ̀ lọ aqidatul mumayyi'in ló pe kíṣẹ́ẹ̀tì yẹn inú oṣù kẹfà ló ṣe tí mi bá gbàgbé ibẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn ó wá ń sọ̀rọ̀ nípa nìkan ṣe lè tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn wallahi ó dẹ̀ ń pa àwọn ọ̀rọ̀ inshallah ta'ala tásìkò bá tó máa padà pé ibẹ̀ fún wa so ibẹ̀ ló ti wá sọ wípé ẹ pé ṣe sẹ̀lí mi lálí ni o ẹ wà ní kó mẹ́rin wá tó bá ti wá mẹ́rin wá òun wá ṣe nákìlú ẹ̀ òun tako gbogbo àwọn ẹ̀rí yẹn kẹ́lẹ́ bá mọ̀ pé kì í ṣe kó fẹ́ gba èrè ó fẹ́ máa takoni ni wàláì kò sí bẹ́ẹ̀ ṣe lè kílíà tó bá yọ tako ni ṣé báyìí nìsín so ńlọ́fà ló fi jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tí ń sọ yìí kò kì í ṣẹni tó rẹ́dì láti gba èrè kankan ṣùgbọ́n àwọn eléyìí táwọn ń gbìyànjú yìí fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ nínú àwọn ọmọ tí ń tẹ̀lé káàkiri tí wọ́n dákẹ́ mọ́ ni àti gbogbo àwọn èèyàn míì tí ń gbọ́ kẹ́sẹ̀ tiẹ̀ tẹ́rù pé ní súnà ni yóò dẹ̀ máa ba súnà ló kọjá àkídà àwọn kọ̀wáàjì ló lè gbé wa tí ń pèpè sí kò sáàlù súnà kankan lórí nǹkan tí ń pèpè sí yẹn ẹ máa fi rẹ lọ. àbẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ni pé gbogbo bídíà kò sínú kàtóra ń bẹ́ gbogbo gbé sí náà ni pé kúkú ní gbogbo ẹ̀. ibi tó gbé sí kí wàá nìyẹn ní ìtòfi gbé síbẹ̀ kí lè rí tòfi níbi tó gbé sí náà ni pé kúkúrú ní gbogbo ẹ̀ bí sẹ́ máa ń gbé sí fáwọn ọmọ rẹ̀ nìyẹn tí àwọn ọ̀dọ́ táwọn ẹ̀ sìn ibi lójú kọ́ máa tú al-ismu qadru mushtarakun bayna al-bid'a al-kulliyya àpẹ ẹ̀ṣẹ̀ kan náà ní gbogbo bídíà ìtumọ̀ ẹni pé bídíà ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀yàtọ̀tọ̀ síra wọn ìdájọ́ kan náà ní gbogbo bídíà lójú kọ́ máa tú ọ̀rọ̀ yẹn ní tukutu nǹkan tí ìṣẹ̀lẹ̀ ìrọ̀gbà lérò nǹkan tẹ́ ń ṣàlàyé tẹ́ ń ṣàlàyé nípa wípé àwọn ọ̀nà tí a tó fi jẹ́ sí pé a gbọ́dọ̀ pé bídíà sọ́nà márùn-ún tí àwọn ọdún sábà ń sìn pé kò sí bídíà kan tí ò lẹ́sẹ̀ pé common factor tó wà lára gbogbo bídíà ni ẹ̀ṣẹ̀ káwá ní bídíà kan tó yẹ sí bídíà tó wà kò ní lẹ́sẹ̀ nìyẹn so irú nǹkan báyìí ò ní ọjọ́ bídíà mọ́ nǹkan tí ṣe tẹ̀lé mi láyé sàlàyé nìyẹn o òun dẹ̀ ní ṣe sọ̀rọ̀ mi lájọ pé ẹ̀sẹ̀ kan náà ní gbogbo bídíà a jẹ́ pé ìtẹ́ àgbà ni pé gbogbo bídíà sẹ́sẹ̀ ni sẹ́sẹ̀ ni gbogbo bídíà tó bá yẹ pé ń tẹ́tẹ́ sọ ni pé ẹ̀sẹ̀ ni gbogbo bídíà a jẹ́ pé ń tẹ́ sọ nìyẹn sẹ́yìn náà gbé sọ bẹ́ẹ̀ tó tẹ́ bá ti wá sọ bẹ́ẹ̀ a jẹ́ pé ń tẹ́ padà wá gbé sí náà ni pé kúfùrù ni gbogbo bídíà sẹ́rìnkọ́kọ́ ìṣàgbé philosophy lọ́lọ́sẹ̀ wàláhì làzim falsafa ńlọ́lọ́sẹ̀ ní Egypt philosophy ìmọ̀ tí máa ń yàyàn wéèrè ìmọ̀ tó tako kìtàbà ti súnà ńlọ́lọ́kọ́ ní Egypt falsafa philosophy yẹn lẹ́ni tí ń lò ní ìsìn yẹn tẹ́ ọ lábàá ìsìn so ọya kúlù yẹn ìdájọ́ kan náà ní gbogbo ẹgbọ́rọ̀ jẹ́ ìmọ̀ akẹ́kẹ́ pé kúlù bídíà ti ń dọ̀ lára gbogbo bídíà lẹ̀ tẹ̀ àbí kúlù bídíà ti lọ́ra gbogbo bídíà ní kúfúrú ẹ̀yin ló sì ní sọ gbogbo bídíà lẹ̀ tẹ̀ ayẹ́pẹ́bí tẹ́wà gbé sí ni pé à ẹ gbé fóònù ti ń lo philosophy báyẹn tá ló báyẹn lọ́wọ́ rẹ̀ sódà ní sìn ọkàn tú hadith sórí ìfẹ́nú ẹ̀ ni sódà ní sìn ó dẹ̀ ń tú ọ̀rọ̀ àwọn àfa sórí ìfẹ́nú ẹ̀ inṣàlá ìpínlẹ̀ rẹ̀. ní gbogbo bíbíà ó sì dúró mbẹ yẹn lóòótọ́ fífitì máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ lábáwá fífitì máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ lábáwá tó bá ti rí pé fífitì náà ń ṣẹlẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ tiẹ̀ hmm, á rí i pé ó la amálẹ̀ jù níbi eléyìí pé gbogbo bídí àkòsínú kà tó ra ń gbogbo ọgbẹ́ sílẹ̀ ní pé kútù ní gbogbo ẹ̀ ó sọ yẹn níbẹ̀ yẹn gbàdí ó tún wá yá ìsì ó wá tó ní níyà yìí ṣé ní níbi sọ́fà 86 ó ní láyà jùùsù amúlùkọ́ ní kóòlù bí láti ń bí àdìsí bí ájúrù yẹn tori ala má gbé e sórí alàlìmáàtì lẹ́tì ha nítorí zina wọ̀tánìkà wà ríbà ẹ má gbé e sórí ẹsẹ̀ bí ìsìnà àti òdì ẹ má gbé bùtọ́ e alálàbẹ̀ yẹn rárá ẹ má gbé sórí ẹsẹ̀ lẹ́yìn àhàzà tààtúndì ìfàìdà sílẹ̀ àdì ẹ lójú ẹ̀jẹ̀ ní tọ́ka pé ṣé wò pé dídí àti mufasifọ̀. ẹ̀dàkùn níbo ló ti aráìbù sí báyìí nìsín ẹ̀rí tó aráìbù sí báyìí nínú tó wà méjèèjì ṣéwù tọ́ka sí pé ṣé ètò òpin dídí àti mufasifọ̀ mufasifọ̀ ẹ̀dàkùn kí níbo ló ti conclusion yẹn níbo ló ti aráìbù sí. wàláhi làǹfìn ó kàn jump into conclusion ṣe ó kéèyàn kẹ́ jump into conclusion ṣé báyìí nìsín ó ní ṣé kò pé dídí àti ẹ tí ṣé ò bá wá pé ẹwà bá a sọ fún ṣé ò pé kan ti tọ́gbà ẹlẹ́ẹ̀kẹta tó kọ síbẹ̀ tó sì fi ẹ̀rí síbẹ̀ pé dídí àǹkọ́ pín sí mọ̀kánfírọ́ wà mọ̀kánfíkọ́ wà ẹ̀rí rẹ̀ òní. bẹ́ẹ̀ ṣe rẹ́yìn làwọn ọmọ rẹ̀ rẹ̀ rẹ̀ rìn. orí pọ́blẹ́mì ní ṣe. tọ́ alhamdulillah èyí ò ń jẹ́ báwọn. gírámà gírámà ní ṣe àti tátímẹ́ǹtì ilé tó yẹ ní kéde ìbàdàn tẹ́gbẹ́ mo ní máa sọ attachment àti níbẹ̀ ó ní grammar àti attachment drama <laughs> lọ́bẹ̀ sọ di drama ó wá ní grammar grammar attachment so ń gbàdúrà pé grammar àti attachment náà ní ṣe ń bí náà lórí kàmá rẹ̀ ni pé ṣé kọ́ wa kọ àtọ́bàtì sálísà wọ́n wa kọ wípé dídí àpín o wà ẹ̀rí rẹ̀ ìgbẹ́ náà wọ́n wá ń bẹ̀ yín. ẹ dákun ìgbà wo ni ṣéèkì sọ pé bíjà òpin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ẹ̀jẹ̀ wa máa kọ àtọ́bájú sáríta pé bídíà pé o wà ẹ̀rí rẹ̀ náà síwájú kátó wá pé ọ̀rọ̀ ṣe tẹ̀lé mi lálí ẹ̀rí pé nínú tíra yìí mo ti ka ibìkan fún wa náà nípa pé ṣe tẹ̀lé mi lálí gẹ́gẹ́ fúnra wọn nínú bídíà nínú tíra yìí gẹ́gẹ́ wọ́n pé bídíà ń nínú tíra yìí nínú àlbídájú wà àtàrò àṣẹyìí òfin umma yìí tábàlọ́wọ́ page one hundred and thirty two page one hundred and thirty two ẹ̀ríkẹ́ page one hundred and thirty two two ó ti ṣáájú page one oh one page eighty six page one hundred and kábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ seven seven nine six so ìgbà tó bá ń sọ̀rọ̀ nípa hukmu uh, ádámù kọ̀bùlì ṣahada sínú tẹ́dí àdáyàtì ìmọ̀mọ̀ gba ẹ̀rí oníbídà àmọ́mọ̀ gba ìjẹ́rìí oníbídà tí bá ń pèpè sí bídà rẹ̀ nígbà yìí gan ẹ̀rí tó wọ́n ti pín àwọn oníbídà sí méjì báyìí alimobjadi ọ̀dà ìyá oníbídà tí ń pèpè sí bídà rẹ̀ ń bẹ walmubtadi'u ghayru da'iya àti oníbídà tí ò pèsè bídà rẹ̀ wọ́n wá sí owó yẹ pé ẹni oníbídà tó ń máa ń pèpè sí bídà rẹ̀ à ní máa gba ṣàhádà rẹ̀ gbà tó wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé wọ́n ní man kana da'iyatan ila bid'atin gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń pèpè sí bídà fa innahu yastahiqqu al-'uqubata fi dunya ilé ẹgbẹ́ ìlẹ́tọ̀ káfíà jẹ́ ńláyé sọ́ọ́nà ní hima sharia tìlmaniya kálíbà mi sọ ọgbà sharia eléyìí tí kò fẹ́ kí aburú kí aburú talù tí ó fẹ́ ká aburú talù yẹn wọ́n dáfà lè bọ́rọ̀ bí i àní náà káàrẹ̀ lè fi ti aburú rẹ̀ kú fáwọn èèyàn kọ́ bàmá fi káburú báwọn èèyàn wọ́n àkọlù èpò sheikh wa ní eléyìí tó kéré jù ní yàtá fi jẹ́ àyù jarọ̀ òun ẹ̀ní ká yẹn lódì fàlàyà kó lọ́hùn mọ́tàbà tó fi dín a ní fún ní pò nọ́ẹ̀sìn wàláyù kọ̀dùwà ní ilẹ̀ ìlú a a sì ní gba ìjẹ́rìí rẹ̀ tó bá jẹ́rìí lórí àlámọ̀rí kankan lidhalika sheikh wa ni lidhalika nítorí ẹ̀ sheikh wa fẹ́ sọ̀rọ̀ kan yí báyìí ṣé wá rí kátó wá lọ síbi ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ káwọn afá bá ń sọ̀rọ̀ nínú tíra wọn a máa ṣe nákìlù wọn a máa gbé ọ̀rọ̀ wá ìmọ̀ kákó ti hadith wa nabi àbíkákó sáyà Qur'an àbíkákó tọ̀rọ̀ àwọn afá láti fi lè sọ̀pọ́ọ̀tì nǹkan tó ń sọ yẹn kò yóò rà nísìn tọ́ba gbé Al-Qur'ani wa tọ́ba gbé hadith anabi wa wọ́n fẹ́ gbé wá láti fi sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ tá ń sọ ni pé ọ̀rọ̀ yìí o ẹ̀rí tó wọn kó tọ́ rèé ẹ̀rí tó wọn pé kò tọ́ rèé wọ́n gbé wa tọ́ba yìí lọ́rọ̀ yẹn ọ̀tọ̀ wọ́n mẹ́rin tó ní òtọ́ wa náà Al-Qur'an àti inú hadith tọ́ba yìí pé ọ̀rọ̀ tá ló tọ́ ni wọ́n Al-Qur'an àti hadith ní dápẹ́ ní nákúlù nìyẹn tó yẹ gbé lórí tó ń sọ tí a bá lọ́rọ̀ àwọn àfà wọ́n máa ń gbé wá lọ́nà méjì ni tí a bá ti nẹ́kílì ọ̀rọ̀ àwọn àfà tí a bá gbé ọ̀rọ̀ àwọn àfà wa ìmọ̀ láti fi sọ̀pọ́ọ̀tì nǹkan tí wọ́n sọ àbí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ àwọn àfà yẹn wá láti takò pé àwọn àfà sọ báyìí àmọ́rọ̀ yẹn wọlé nítorí nítorí àwọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí àbí so yìí tá máa ń ṣe ọ̀rọ̀ àwọn àfà lé lórí nìyẹn so nítorí tẹ́ bá rí pé èèyàn kan gbé ọ̀rọ̀ àwọn àfà wa ẹ wá bèèrè pé tó gbé wá muhtajjan bihi lẹ́ni tí fi ọ̀rọ̀ yẹn ṣẹ̀rí ni aw munkiran alayhi àbí ń takọ̀rọ̀ yẹn nítorí pé ọ̀nà méjì lè máa ń gbọ́rọ̀ wá ìmọ̀ kó gbọ́rọ̀ yẹn wá nítorí pé òfin ṣe ẹ̀rí lórí tó sọ pé yìí tí mo sọ yìí kódà àwọn àfáà náà sọ báyìí ẹ̀sìn ọ̀nà sábà yìí sìn àbí kó gbé ọ̀rọ̀ àwọn ni wọ́n ṣe kí ni lọ́rọ̀ wọ́n tẹ̀sùn wọn nítorí àwọn ẹ̀rí so ìyẹn máa ń gbọ́rọ̀ wá nígbè wa ẹni tó ń ṣe ìsìjáàj tó ń fọ̀rọ̀ yẹn sẹ̀rí ìyẹn sì máa ń gbọ́rọ̀ wá ń gbà mí nígbèwá ẹni tó ń ṣe nǹka tó ń ta kọ̀rọ̀ yẹn so ṣéèkì wa ní ìgbéwá tó ìgbé ṣéèkì wa gbé wá ń báyìí ìgbéwá pọ́ fi ń sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ tó ń bá bọ̀ nípa pé àní máa gba ṣàhádà oníbídíà sí pèpè sí bídíà rẹ̀ àbí ni àní wá bẹ̀rẹ̀ sí máa sọ wọ́n wá ní wàlìdáàlìkà nítorí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ìtọ́fọkọlẹ̀ ni ṣéèkì sọ wọ́n sọ ìtìfà wọ́n sọ ìfẹnukù àwọn àfáà lórí àlámàrí wọ́n ní ittafaqa al-ulama min al-muhaddithin wal-fuqaha pé bẹ̀rẹ̀ látọ̀rí àwọn àfáà ní hadith ẹnu gbogbo wọn kò láìsí yapa mẹ́ kò sí ẹnìkan kan àwọn àfáà ní hadith tó yapa lórí ọ̀rọ̀ yìí wal-fuqaha àwọn àfáà ní mafiki kò sí ẹnìkan kan wọn tó yapa lórí ẹ̀ wal-usuliyyin àwọn àfáà ní usul kò sí ẹnìkan kan tó yẹ ni wọ́n yapa lórí ẹ̀ annal mubtadi'a wípé dájú ayọ̀ ní bídíà alladhi ṣéṣe sọ́dọ̀ pé gbogbo bídíà ni kúfùrù lélẹ̀ wọ́n ló ní bídíà tí ò di kèfèrí pẹ̀lú bídíà rẹ̀ látùkùbàrù ìwà yàtùwù ẹnu àwọn afá kò pé ànímọ̀ anàlbídíà anàlùfẹ́rì alẹ́rí yàtùfùrù bìbìdíà tì pé oníbídíà tó di kèfèrí pẹ̀lú bídíà rẹ̀ látùkùbàrù ìwà yàtùwù bil ittifaq ànímọ̀ gba àdìsí lọ́dọ̀ rẹ̀ ànímọ̀ gbẹgbà wa àdìsí lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn afáwọn ní àdìsí pátápátá àti gbogbo àwọn àbá onífíkìwù yanyan àti gbogbo àwọn àbá oníwùsùn wọ́n bá yẹ pé àní máa gba ẹgbà wa hadith wa nabi látọ̀rọ̀ ta ni o oníbídí àti bídí àrẹ bá sọ di kèfèrí torí pé àlè gba ẹ̀sìn lọ́dọ̀ ta ni lọ́dọ̀ kèfèrí nítorí ìtìfáàkù wà lórí ẹ̀. ó wá ní wà á mẹ lẹ́bi là yà kúrú àmẹ́ oníbídí wà á mẹ lẹ́bi là yà kúrú bí i hà àmọ́ oníbídí àti ọ̀bá di kèfèrí bídí àrẹ fàtàlàfù kẹ́ máa rí àwọn àfáàbí tẹ́ ní ìṣọ́ọ̀fù dé kọ̀sọ́kún wọ́n tó papọ̀ bí eléyìí náà o ibi tẹ́ ti yapa oníwọ̀n yapa mẹ́ ibi tẹ́ ti papọ̀ oníwọ̀n papọ̀ ó wá ní wọ́n yapa lórí gbogbo ọlọ́gbà pé bíjà kan bẹ tí ó sọ ìdíkẹfẹ́ rí àmọ́ wọ́n yapa lórí wípé sáàmù ẹgbẹ̀gbọ̀n rẹ̀ àbá ibi tẹ́ ti yapa nù kéde pé wọ́n yapa lórí pé sẹ́bídìà kan sẹ́bídìà kan bẹ́ẹ̀ tí ó sọ èdè kèfèrí nínú wọn yapa lórí yìí ibi tó ti yapa ni pé ọ̀dà oníbídìà tí ọba sọ èdè kèfèrí yìí wọn wá yapa àwọn kan láwọn ọmọ gba rìwáyà rẹ̀ àwọn kan tó ti pé kò di kèfèrí àwọn onígbà rìwáyà tiẹ̀. ìtẹ́sẹ̀ ni ìsọ́ọ̀fù yẹn ibi táwọn afáàbá ti yapa wọ́n mú yapa wá ibi tẹ́nu bá ti kò wọ́n mú fẹnu kò wá. wà ẹnu mọ́ ni pé ẹnu àwọn àbá tó kò wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ irọ́ di ẹ̀tọ́ àwọn onígbà ìwáyà rẹ o fi inú sọ̀rọ̀ ti mọ̀lẹ́ àbìyí tó bá yẹ pé èyí àrí tó gbà ẹ̀gbà wa tó gbà wáyé ó fi wọ́n bá ń sọ̀pọ̀tì mọ̀lẹ́ àbí rẹ̀ àwọn onígbà wàlí ahli mọ̀lẹ́ àbìyí àbọ̀ bá ń sọ̀pọ̀tì àwọn tí bá ń tẹ̀lé mọ̀lẹ́ àbú rẹ̀. wọ́n ní kọ́lá Shafi'i yìí àlùmọ́mù Shafi'i anil ahwa èyí ó máa èmi ọmọ gba bídí àmì ọmọ gba ẹgbà wọ́ọ̀rùn látọ̀dà lọ́dọ̀ àwọn oníbídíà o ó ti láwọn àfáà sí ló pé bídíà ìmáàmù ṣáfì iná sáfàá sí ni ìmáàmù ṣáfì ló pé akọbalù riwayata ahlil ahwa èmi ọmọ gba inú àwọn tó máa gba riwaya oníbídíà ni ìmáàmù ṣáfì wà àmọ́ malik ìmáàmù malik gbà yí pé à kódà bídíà rẹ̀ ọba àmọ́ sọ di kèfèrí àwọn onígbà riwaya rẹ̀ ń tà wọn ló fi sọ pé níbi ìgbà riwaya ẹni gbà pẹ̀lú ṣètí ọ̀nà sábà yìí sìn ó ní imam shafi sọ pé akbar riwayata shahadata ahlil ahwa illa al-khattabiya àyàfi àwọn khattabiya nìkan ni wọn nígbà riwaya tiwọn àmọ́ gbogbo àwọn oníbídíà tó kù wọn gba riwaya wọn òun ma gba shahada wọn kí ló dẹ̀fà tí òfin gba ti khattabiya kẹsẹ̀kọ́ tó pàdé bídíà likawnihim yastahilluna shahadata zuur torí kí wọn máa sọ ìjẹ́rìí èkéde ẹ̀tọ́ tiwọn ni linusrati muwafiqihim linusrati muwafiqihim nítorí àti máa ran àwọn tí bá sọpọ́ọ̀tì wọn láti máa ràn wọ́n lọ́wọ́ sórí àyìn nísìn náà eléyìí báyìí òun nìkan tí ṣẹ̀ṣẹ̀ límì lálí òun ni wọ́n sọ sórí àyìn nísìn ó jẹ́ kó yá pé ṣẹ̀ṣẹ̀ límì lálí gan wọ́n gbé o àwọn onígbàrí wọ́n yà rẹ̀ àmẹ́ni tí bíjà rẹ̀ bá sọ di àwọn yapa níbi gbígbà àti àìnígbà ó túmọ̀ sí pé ìtìfáàkù wà lórí pé bídíà kan bẹ tó sọ̀rọ̀ di kèfèrí ìdájọ́ tí ó bá wá kó síbẹ̀ ni pé wọ́n nígbà rìwáyà rẹ̀ bídíà kan tó sọ̀rọ̀ di kèfèrí ìdájọ́ rẹ̀ ni pé àwọn àfa yapa lórí pé àwọn ọmọ bàbá wọn nígbà kò yẹ báyìí nìsín sọ wallahu alam níbi tíra yìí ṣe tẹ̀lé mi láyé nàìjíríà kó yẹ pé ọ̀rọ̀ pé bídíà òpin kò ṣẹlẹ̀ o ṣe tẹ̀lé mi gẹ́gẹ́ gbà pé bídíà òpin nínú tíra yìí naam eré táàbí wá conclude ẹ̀ lónìí inshallah ta'ala òun náà wá ní pé gbogbo atúnṣorú táwa ń sọ látàárọ̀ yìí ṣé tẹ̀lé mi òpin lálẹ́ òpin bídíà o ṣé tẹ̀lé mi lálẹ́ òpin bídíà o ó wà nù tí àwọn kan pín bídíà o ó wà nù tí àwọn kan wà pín bídíà o gbogbo yẹn akọ́kọ́ yanjú ẹ̀ ni lórí pé kákọ́ gbé síra gan kalẹ̀ náà kámẹ́tì rí pé ọ̀rọ̀ tí wọ́n fi pé ṣé tẹ̀lé mi lálẹ́ kámẹ́tì rí kákọ́ gbé síra kalẹ̀ gan tó farabalẹ̀ tó gbà tó sáwọ ayé ma náà ni nítorí ẹ̀ ni ọmọ ìyá afa Ibrahim Ibrahim kí jẹ́ Abu Abdillah Ibrahim kí ní Ibrahim kí ní ná ẹ́ afa padà dákọ̀ wọn ó kọ́ lọ́n kan Abdulwahid Ibrahim alhamdulillah Abdulwahid Ibrahim làfáà yìí fi wá pé Sheikh Salim Hilali kí ni kókó ń tọ́ pé Sheikh Salim Hilali lórí òun náà ni wípé ẹnìkan bẹ nàìjíríà o ó ń lo tíra yín wípé ẹ pín bídíà nínú tíra yìí àlùbídàtú wà àṣàrò àṣẹyé òfin umma ǹjẹ́ ìtẹ́ni yìí sọ ǹjẹ́ ilẹ̀ yìí náà sọnù tíra yín àbí ẹ̀yin tako gbólóhùn yìí tẹ̀mí kẹta béèrè nìyẹn pé a ti ṣàlàyé fún kò gbọ́ ó wá ń lo tíra yín yìí ó ní ẹ̀yin náà pín bí ẹ̀yin náà pín bí dànù tíra yìí sí nǹkan tí nǹkan bí ṣe tẹ̀lé mi láyé nìyẹn nǹkan ṣe tẹ̀lé mi láyé dẹ̀ yẹn ni pé àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ nu tíra wọn say that anything. Say my people anything. Say tell me anything. Inshallah to Allah, I'm praying. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شيخنا حياكم الله حياك الله أنا أريد أن أسألكم سؤالا أنا متصل من نيجيريا جنوب نيجيريا sọ́hún sọ́hún. ẹ bá ń pọ̀ sí. náà mo rò pé a ti gbọ́ àwọn méjèèjì báyìí. kódà ẹ gbọ́ bí kọ́ọ̀lù ṣe ń ríǹgì kó tó di pọ́n píkẹ̀. ìgbà tí sèkè rí mi láàlí píkẹ̀ kọ́ wọ́n ní náà àbá wa sálámà sí wọn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu sheikh wa dáhùn sálámà wa alaykum salaam wa rahmatulahi wa barakatu wọ́n sọ ọkọ̀ wọn fún sheikh pé orúkọ àwọn ni abdulwahid ibrahim wọ́n wá ní àwọn ń pè láti nàìjíríà wọ́n wá ní àwọn ń pè ní junubu nàìjíríà so ẹ ṣe mọ̀ sọ wípé jàbàtà ó fẹ́ lo bí kí àbá yìí ti ṣe mistake ìpè ó kọ síra ó fẹ́ lò ó àdàtí play bẹ̀ ṣáájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti sọ wípé ẹ wọ́n wá ń so kọ síra àti èso kọ síra wọn tó bá yẹ pé ṣe ìtẹ̀lú ìmìlá ló ló pè ní kò yẹ sọ pé tíra tó pe òun ṣe tíra tèmi ọ̀rọ̀ burúkú ní sọ yẹn tíra wọn náà ní ṣe ìlàfà yìí pè ẹnu wípé alal umma fil umma ibi tí problem wà nìyẹn mo lè sọ wípé kódà tí a bá lórí internet ẹ̀rọ àwọn ẹ̀rí tíra yẹn tó yẹ umma lọ́wọ́ mbẹ́ ó lè jẹ́ pé ntẹ́ni yìí rí ti ẹ̀ nìyẹn tó pé olè tó wà lórí line yẹn tó wà ní online yẹn tó soft copy yẹn lòún rí ṣé ra anything náà ẹni wá ní òun pé láti jùnúùbù nàìjíríà nǹkan tí ó kọ̀rẹ́ sí ni kẹ́ni sọ pé láti janúùbù kí ṣe jùnúùbù janúùbù ni sẹ́ni pé àbáyé ṣe mistake mẹ́rin ṣé ṣe elim láyé tí wọ́n correct wọn bẹ̀ etí ìfi bèrè lọ́rin pé tí wọ́n correct wọn ni pé ẹ̀ tí gbọ́ ọ̀ràn yẹn síwájú tẹ́ bá padà gbọ́ nígbà tó sọ pé ààrẹ mo tẹ́sílùn ní nàìjíríà wọ́n wá ní junubu nàìjíríà pé èmi ń pè láti nàìjíríà wọ́n wá ní mò ń pè láti junubu janubu ni ṣé báyìí nìsín láti western nàìjíríà ni mo ti ń pè ṣé báyìí nìsín so ṣé sẹ́lí mi láyé ò correct tiwọn lórí junub àti janub torí pé wọ́n ti rí pé àwọn ti gbọ́ nǹkan tó yẹ fẹ́ sọ àwọn ti gbọ́ yé tí àwọn ọ̀dọ́ máa ń sìn ẹ̀yà play rẹ̀. ṣé ìdáná ọ̀rọ̀ jù ló ń jẹ́jẹ́ ìmìnira àjà ààrẹ ìmìnira àjà. naam. ìmìnira àjà ààrẹ sunna wal jamaa. ẹ̀rọ àdúrà ní ẹ̀sìn tuntun. naam. yóò ṣàjọ ìdáná ọ̀rọ̀ jù lónìí. يدعي من أجعال يدعي من من أجعال السنة والجماعة ويقول أنه يصير على آه، ناج سلف الصالح لكن هذا الرجل يقول أن كل بدعة كفر وأن كل مسلم wani yóò jẹ́ indiana rọ́jùlù wọ́n ní ń bẹ lọ́dọ̀ wa ní báyìí ọkùnrin kan tó yẹ sí tó ń pèpè wípé ó ń pè àpè mára àfáyí ọlọ́run jọ dáa fún yín àfáyí kálímà tán ló ìdí yẹn máa ń lògùn ni yẹn bá ń pè mára rẹ̀ tí ò sí mbẹ́ ẹjọ́ ìjọba yẹn ti ara nìkan yín pe rẹ̀ lólówó àwọn ọ̀gbà lówó nù <laughs> pé àwọn nìkan yín máa ń rẹ̀ lọ́ba ní ìdí àá nìyẹn ọlọ́run jọ da fún wọ́n ní gbogbo bí wọ́n bá ti lo ìdí ahàn nínú lárúbáwá ní bá ń pàpè mára rẹ̀ tí ò sí bá jìnnà lórí pé ó wà lórí ẹ̀nu. pé àbá yìí ń pè àpè mára wípé òun tẹ̀lé àwọn so wọ́n ní ọwọ́ ní àwọn àròrí kan wọ́n ní àwọn àròrí náà ní gbogbo bídíà kúfùrù ẹ́ gbogbo bídíà kúfùrù إن وقع في في بدعة فهو كافر بعد إقامة الحجة عليه ولا يفرق بين بدعة مكفرة ولا مفسقة. ẹ̀rọ à ń fọ́sẹ̀ àbá yìí lẹ́ẹ̀kan tí ọlọ́jọ́ dà fún wa wàláì àbá ṣe ìṣọ́ọ̀fù gan púpọ̀ wàláì mo fọlọ́ bàbúrà àbá ń sọ yí pé ó sọ yí pé kò síyàtọ̀ láàrin bídíàtùmù fàṣíkọ̀ àti bídíàtùmù kàfírọ̀ pé ẹni tó bá kó sí bídà tó mọ̀ fásikọ̀ káfíìrì ni ó ní báàdà ikọ́ ọmọ ti lè so jàti àlè wàlláhì àfa yẹn ti dára púpọ̀ pé kéde kó mọ́ sábà tètè pé ń tètè rí o tó bá ti ikọ́ ọmọ ti hujjà fẹ́ ni torí tí àfa yóò bá sọ bẹ́ẹ̀ yàbàtà ni ń parọ́ mi ni lónìí tẹ́ ti fi sọ̀rọ̀ yẹn ẹlẹ́kùn sí òun pé ẹni tó bá kó sí fásikọ̀ lórí eré tọ́wọ́ jẹ́ bí dáa àkàm tọ́wọ́ jẹ́ ló jà ìgbà yẹn wọ́n tó pè ń kéde ẹni pé tí sọ gan ní sọ kò bu mọ́ náà bó jẹ̀jẹ̀ pé bó jẹ̀jẹ̀ pé wọ́n ní náà ẹ ẹgbọ́n ìwà ń farabalẹ̀ gbọ́ ọ̀la kí wọ́n má kọ́ má sójú ìwà yìí gbé kalẹ̀ dáadáa gan sẹ́tì ìwà ọ̀ya. فهو كافر بعد إقامة الحجة عليه ولا يفرق بين بدعة مكفرة ولا مفسقة وهناك شيء عجيب عند هذا الرجل wọ́n ní wàlá yóò fárẹ̀ bẹ́ẹ̀ na bídíà tí mo kà fírọ̀ wàlá ẹni yóò sì yàtọ̀ láàrin bídíà tó sọ̀rọ̀ di àti bídíà tó sọ̀rọ̀ di wọ́n wá ní àmọ́ nǹkan kan bẹ tó ṣe nílé mà lọ́dọ̀ ọkùnrin yìí o nǹkan kan bẹ tó jọ ní lójú tó ṣe nílé mà òun ni pé yẹsẹ̀dílù bí kìtàbíkù ọwọ́ máa ń lo tíra yín ẹ̀rọ máa ń pọ̀ ẹ̀bá máa ìwá yẹn díẹ̀ díẹ̀ ó ní yẹsẹ̀dílù bí kìtàbíkù ó ń lo tíra yín tẹ́tì ìwá yẹn tẹ́wá ti tẹ́tì gbọ́ ẹ́ ọ̀yà. ẹ̀rìndà àti mùkásírọ̀ wà láàmúfàsíkọ̀ wà hunaka shay'un ajib inda hadha rajul wa yastadillu bi kitabikum al-bid'u wa atharuha asayyan umma wa hadha rajul يستدل بكتابكم بذلك الكتاب ويقول أنكم يقولون مثل هذا القول وأنا أريد أن أسأل نعم إيران قصير so ibi tí a bá yìí ti wá ṣe mistake ọkọ̀ tíra pípé nìyẹn tí àwọn ọ̀dọ́ máa ń sìn pé ó ń lo tíra yẹn wọ́n máa dákọ̀ tíra yẹn ti albidaiu wà àtàrò àṣẹyíu alẹ́lùmà tí àwọn ọ̀dọ́ máa ń sìn ẹ̀rí kí gbogbo bí ṣèkì bí àfáà yìí ń sọ̀rọ̀ ṣíṣèkì gbin látàárọ̀ ẹ̀rí wọn gbin because mo fẹ́ fún ẹni ní ọ́díẹ̀nsì pàtàkì pé mo fẹ́ kó gbọ́ ọ̀rẹ́ kalẹ̀ mo fẹ́ gbọ́ ẹ̀yìn farabalẹ̀ fún àfàṣù náà nu so that in tó fẹ́ sọ gangan mo fẹ́ gbọ́ lágbọ̀ọ́yé kí n tó mú dájọ́ wa lórí ẹ̀ kí n tó sọ̀rọ̀ fún ọ torí pé ọlọ́run bó bí wa lórí tábà sọ ṣe gbọ́ pé ṣé kì gbin ṣe pé wọn gbogbo wọn sà ń gbọ́ náà ni ṣiṣẹ́ ti ní ọwá ní ipe ọwá ní ọ ní wà annakum ipe ẹni wọn sọ pé ẹ̀yin náà o wípé ẹ̀yin náà ń sọ orú nǹkan tó ń sọ yìí wọ́n ní wà òyìnbó àti asalakum mo wá fẹ́ bí í léèrè báyìí ọ̀yà. ìyá sẹ́yìn an hadha alqawl hadha alqawl alladhi yaqulu hadha rajul hal huwa qawlukum aw antum diddu hadha alqawl antum majurun. naam ẹ bá ń pọ̀ sí àfa àti parí ọ̀rọ̀ báyìí sheikh wa ni fẹ́ bí í léèrè báyìí pé hal hadha alqawl huwa qawlukum ṣé gbọ́dọ̀ tọkùnrin yìí sọ yìí ṣé bá ní sìn sóhun náà ni gbólóhùn ti yín náà bẹ́yìn náà ń sọ orú ẹ̀ tó rọ́lẹ́ ń sọ bẹ́ẹ̀ aw antum diddu hadha alqawl àbí ẹ̀yin tako gbólóhùn yìí àbẹ́yìn ò wà pẹ̀lú gbólóhùn yìí ọwọ́ ni antum majurun mo fi yín lẹ̀ o kọ́lọ̀ kọ́ba aṣọ yín lẹ́sàn rí kọ́lọ̀ kọ́ba aṣọ lẹ́sàn ẹ̀ dáhùn tí mo bí yín kí là bí iṣẹ́ sẹ́ni mi rárí ẹnìkan lo tíra yín ọ sọ wípé yín náà pín bídíà ó ní gbogbo bídíà kúfúrú ni ọwọ́ lẹ́yìn náà ń sọ orú ẹ̀ ṣé ń sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ àbúkọ́ fẹ́ mọ̀ nìyẹn wàláyìn tá a bá ìfẹ́ mọ̀ nìyẹn. ẹ wọn àwọn mẹ́rin wá gbogbo yìí ọfẹ́ máa fi dárú júlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ ẹ̀ rí ọ̀rọ̀ pé ṣé ń sọ bẹ́ẹ̀ nítẹ́ni fẹ́ kíyà ni pé má lo sẹ̀límù ìlálí mọ́ kí ló wọ́n kó dà ń bá òyìn síkẹ́ ẹ ní ọ̀gbẹ́rì náà wọn à ṣe kọ̀ mẹ́rin wá nùnùnùnùnù wọn bẹ ìyókọ́ náà bèrè lọ́wọ́ ẹ̀ sẹ́yìn náà ń sọ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ la fẹ́ gbọ́. ẹ kàn sọ fún wa àwa ti mẹ̀rí kò rú wa lójú kéṣe irú rẹ kéṣe jàbàtà irú ẹ kọ́ wàláì mo mẹ́tàlá rẹ kọ́ wàláì mo fọ́nà wà búra ó kéré gẹ máa sọ pé ṣé ìwọ máa pe ṣe ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ fún alẹ́ yìí wọ tó lè bọ́ ta kí ló mọ̀ ẹ mọ̀ kí gbàgbé yẹn fẹ́ tá a bá ń pèsè límì lárí sí wọ̀ ìwọ irú ẹ̀ ta ni ó à nígbà pé ẹ̀fẹ́ pèsè tó bá lọ wá ak forty seven yìí pé èdè ak forty seven tó fẹ́ fi pèsè kí ló dé tó wà hàn. ẹ̀rọ ọ̀dọ̀ yẹ pé yóò bà kẹjẹ́ àlè ṣé ìwọ ohun ẹ̀ ni wọ́n lọ ẹ́ nígbà fẹ́ bèèrè ni pé ṣé ẹ̀yin náà máa ń sọ bẹ́ẹ̀ tálíbà máa torí ń parọ́ mọ́tíra yín ṣéèkì wá ní wọ́n ti wá fi ṣéèkì lẹ́ẹ̀ báyìí ẹ wá gbọ́. ẹ bá pọ̀ sí ẹ mọ nǹkan tó bá ti ṣíṣe kìdí kẹ́ni tó fi sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ ni ṣe parí ọ̀rọ̀ tó tó ní antoma jurun wọn tó wá tètè gbọ́ rẹ́spọ́nsì ṣéèkì ẹni wá fẹ́ sọ̀rọ̀ ṣéèkì wá ṣe sọ̀rọ̀ pé ah, àwọn gbọ́ jazakallahu khairan jazakallahu khairan kó lè bá àwọn fíìmù wà pẹ̀lú ẹ̀ ẹni pé wọ́n farabalẹ̀ wọ́n gbọ́ naam ọ̀ya. وهذا الأمر سئلت عنه كثيرا وأجبت بما أجل الله تبارك وتعالى به. السؤال سئلت عنه ṣe alákọ̀ọ́kọ́ ni ẹni yìí ó sọ yìí pé èmi náà ń sọrú ọ̀rọ̀ yìí ó ní suhiltu anhu wọ́n ti di mí léèrè nípa rẹ̀ àwọn tọ́pọ̀ ẹ́ wọ́n ní mo dẹ̀ ti já wọn lóhùn pẹ̀lú nǹkan tí mi fi ń ṣe lọ́hùn. wa ajabtu bima adinu Allah bima adinu Allah bihi mo dẹ̀ ti dá wọn lóhùn pẹ̀lú ilé tí mi fi ń ṣe lọ́hùn. ẹ̀rọ ẹ bá mi fi wáìnì ẹ̀jẹ̀ ẹ̀dá kan torí ọlọ́run ẹ̀jẹ̀ ń já wọn yẹn gbọ́. ọjà ọjà ẹ̀tẹ́ ẹ̀. وأجبت بما أجل الله تبارك وتعالى به أولا آه، قوله أنه أخذ هذا القول من كتابي هذا هذا غير صحيح وكتابي لم يؤصل أصلا لهذه المسألة إنما أصل لقضية البدعة عموما والتحذير منها شيخ ni ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ yí pé inú tíra mi lòun ti mú ọ̀rọ̀ yìí wọ́n ní hadha ghairu sahih wọ́n lọ́rọ̀ yẹn ò lálàáfíà rárá wọ́n ní kìí ṣe inú tíra àwọn ló ti múrù orí burúkú yìí o wọ́n ní torí pé tíra àwọn àwọn òtí ẹ̀ discuss nǹkan tó jọba yẹn ń bẹ̀ rárá wọ́n ní tíra àwọn yìí nǹkan táwọn fi ṣàlàyé ni àwọn kan fi sọ̀rọ̀ bídíà generally àti ìṣe tahzir ìṣó àwọn yẹn lára nípa bídíà ní táwọn ṣàlàyé nínú tíra yìí nìyẹn àmọ́ pé káwọn sọ pé gbogbo bídíà ní kúfúrú wọ́n láwọn òtí ẹ̀ sọ báwọn ránu tíra wọn wọ́n ní ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò lálàáfíà ní kéjẹ́nu tíra wọn ló ti mú ẹ tí ọ̀rọ̀ sáà ẹ máa pílẹ̀ rẹ lọ. الأمر الثاني أن علماء السنة جميعا يتفقون على أن البدعة تتفاوت. إبا مفوسي wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé àwọn ọ̀sọ́ bá wọn tíra àwọn náà tíra àwọn ṣe wọ́n ní al-amru thani wọ́n lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé anna ulama anna ulama ala anna al tatafawat wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn àbá súnà pátápátá ni wọ́n panu pọ̀ pé bídíà yàtọ̀tọ̀ síra wọn. al-amru thani anna ulama as-sunna muttafiqun ala anna bidata tatafawat wọ́n ní alámbàrí ẹlẹ́ẹ̀kejì tọ́rọ̀ yóò fi lè kọ̀rẹ́ẹ̀tì rárá tó fi jẹ́ méjì sọ̀hí ó ní wípé gbogbo àwọn àfáà súnà yányán lẹ́nu wọn kò lórí pé gbogbo bídíà ó síra wọn. ṣé bá ní sí tá a bá ń kó tàwọn àfáà sínú fún gbogbo àfáà yóò láwọ̀ gbọ́n kan yẹn ṣé sẹ́yìn láti kan yẹn àbí ẹ́ so àfáà ni wọ́n ń kó tì subhanallah eléyìí yóò kọ̀ dá nǹkan kan mọ́fà kọ̀ mọ́ ẹgbẹ́ kódà eléyìí kan sọ pé kò sábà súnmọ́ kankan tó sọ ọrú ẹ̀rí wàláhì ẹ̀rí tó lágbára jù nìyẹn pé torí ẹ̀rí wo ni wọ́n fẹ́ rí ni mọ̀nà wọn lọ fẹ́ mọ̀nà fẹ́ ní tí èsè wípé àwọn wọ̀nyí ní àbáwọn rí fún mi tó wàá sọ pé àdìsí kan ni wọ́n gbọ́yé àbáyà Kùránì kan ni wọ́n gbọ́yé táwọn àfáàsù náà gbọ́yé tó hàn ni gbogbo àdìsí tó lọ ìgbóló ti rí tó lọ orí ni Bukhari Bukhari yẹn kí jẹ́ bẹ́ẹ̀ ó ti rí rẹ ni kí ló tó wọ́n fi gbọ́yé síbi tí wọ́n gbọ́yé sí wọn rẹ ni náà ma àdìsí yẹn kò sí kí ló tó fi ẹ̀jọ́ ọ̀nà sáà máa ń sìn wọ́n sì kẹ́kọ̀ọ́ rẹ̀ kí ló táwọn ọ̀gbọ́n ayé síbi tí wọ́n gbóyè sí wọn kí ló dé rí kọ́ káwọn sọ pé àbẹ́rì yẹn pamọ́ sí wọn rí ni ni wọ́n ti wá rí ṣé bọ́lá àwọn yẹn sí oúnjẹ eléyìí ọkà máa tẹ̀yìn ẹ̀yẹ́ ó sì jókòó síwájú wàláì títí ń tẹ̀ so wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àna ana متفقون على أن البدعة تتفاوت هناك البدعة اللي فيها إثم البدعة اللي فيها كفر البدعة التي فيها لم ليس كل بدعة مكسرة هذا باتفاق نعم هنا هناك هناك بدعة ó ní àwọn bídíà kan mẹ́tọ́ sí pé fíhà ìfún ẹ̀ṣẹ̀ ni wọ́n ló dẹ̀ láwọn bídíà kan tó yẹ pé kúfúrú ni ṣé bá nìsí wọ́n ní kìí ṣe gbogbo bídíà ni mùkàfírọ̀ wọ́n ní hàrà bíi tìfà wọ́n lé lẹ́bàá pẹ̀lú ìpanupọ̀ ní kìí ṣe gbogbo bídíà ni kúfúrú ẹ̀ṣẹ̀ ló sábà nìsí hàrà bíi tìfà ìpanupọ̀ ni ṣé rí inshallah ìtàkàrà wa nìyẹn ò torí ibi ìrètí ọ̀rọ̀ ìjìmá rẹ̀ pé ìjùmọ̀ ìrẹ̀lámà pé kìí ṣe ṣójà ìjùmọ̀ òsò àhábà nìkan níjà wàláì kò sẹ́ẹ̀dì kan fún un kò tábà ti súnà báyìí wàláì mo fọlọ́ màbúra kò lè sí tíra kan tó ti kà á ẹ̀sìn tó tọ́ ẹ̀sìn burúkú ẹ̀sìn burúkú ẹ̀sìn jágbajàgba tó ń dá mọ́wá fún rẹ̀ nìyẹn táwọn ọmọ lẹ́yìn rẹ̀ yìí tó ń tẹ̀lé káàkiri ẹ̀yìn làánú mi ń ṣe fa torí yàrá ọ̀nà ó sì ti da ọ̀nà express tí ó gbà wọ́n nàìjà náà fúnra rẹ̀ wàhálà àbí kó wàláì ẹ ẹ fẹ́ mọ̀ sọ because jàbàtà onífídí ayé àtàkìyàmà tó tó sí wàláì mo fọ́ ọlọ́ba búra wàláì kódà ṣèṣe rí mi lálẹ́ padà jẹ́ pé wáyé pé ibi tí ń bọ̀ wọ̀nyẹn lọ torí wọ́n ti bí wọ́n léèrè tó pọ̀ kí ẹ lè bá wa mọ̀ pé wọ́n ti bí wọ́n léèrè tó pọ̀ nígbà tá a lọ sí nìkan ṣì lẹ́kọ̀ọ́ wọ́n bí ṣe ìṣẹ̀lẹ̀ mi láyé lórí ọ̀rọ̀ yìí o kódà wọ́n plé kéṣẹ́ ti ṣe ìṣẹ̀lẹ̀ mi láyé níbi ìjókòó yẹn níbi ìjókòó wà sí èkó yẹn ààrẹ ibi ìjókòó nìkan ṣèkó yẹn so lẹ́yìn àwọn brọ́dà tí wọ́n ń pè wọ́n wọ́n ń pè wọ́n wọ́n ń pè wọ́n ṣé sẹ́ni mi ti wá wọ́n ní tí ò bá sọ́ra mi ti ń bọ̀rọ̀ rẹ̀ lọ yóò di kèsòrí. wàláì èyàn tí wọ́n ń gbọ́ kéṣẹ̀ ti jàbàtà dáadáa ẹ mọ̀ pé wàláì jàbàtà súnmọ́ àti di kèsòrí nítòótọ́ o mo fọ́ lọ́mọ búra. tí ẹ bá ti pé àwọn èèkàn fi hamas assassin wàláì mo fọ́ lọ́mọ búra àwọn ọ̀rọ̀ tí jàbàtà máa ń sọ àwọn ọ̀rọ̀ tó lè kéré bukú báyàn ni wàláì tàláì wàláì mo fọ́ lọ́mọ búra kí sọ̀rọ̀ wàláì ẹ wo tí n bá ń gbọ́ kéjẹjẹ ń gbà mí báyìí wàláì ara mi ó sì máa ń pé ha èyí ti máa ń ya ọ̀tá ọlọ́run báyìí yóò sì wàláì tàláì yóò sì máa tutù kútu yóò sì máa kàkàkùkà wàláì yóò dẹ̀ máa tún jíù sí wàláì ẹ máa pé ha ọba yẹ àwọn ọmọ ìkẹ́ wàláì háì wàláì ọlọ́run lọ́mọdé yẹn ń ṣe jàbàtà wàláì mo fọlọ́ bàbúrà àmẹ́rin táwọn bẹ lọ́hùn fún ọ ni pé kọ́lọ́njú ojú bá wàláì tó o bá yẹ kú bó ti ń bá lọ yìí wàláì tàláì ọlọ́ọ̀lọ́mọ bí ó ṣe ọ wàláì ọlọ́ọ̀lọ́mọ bí ó ṣe lálàsí rẹ̀ because wàláì tàláì ọ ń ba ẹ̀sìn ọlọ́run bá jẹ́ tààrà ó ń bẹ̀sẹ̀ ọlọ́run bá jẹ́ rẹ̀ káì irú ìyàwó lérí yẹn gbogbo àwọn bá súnà wọn ń ké wọn ń ké wàláì kọ̀gbọ́n o the same thing láti ń tẹnu pẹ̀lú gbọ́lọ́hún àti débi táwọn máa play kejì ẹ̀ńpẹ́ àti yanjú ẹ̀bọ̀ àti bẹ̀rẹ̀ play àwọn kejì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ti play ìṣẹ̀lí mi láyé ṣe ìṣẹ̀lí mi láyé tán nítorí play ṣe Abdullahi Bukhari fún yín àbá yìí professor fàdíìsì ni wọ́n ní Jamiu Islamiyya ní Medina professor wàláì wọ́n bí wọ́n lè lúrò rẹ̀ jàbàtà gẹ̀ẹ́ni kódà wọ́n ní pé wọ́n lẹ́ni tó béèrè béèrè ó béèrè láti nàìjíríà wípé ẹnìkan bẹ ní nàìjíríà o ọ̀sán gbogbo bídíà ni ọ̀sán gbogbo kò sí bídíà kò láàrin bídíà tó kò káfíńrà àti fàfàsíkọ̀ wàláì tẹ́ bá gbọ̀ngàn tí sheikh abdullahi al-bukhari sọ nípa wọn nípa jàbàtà burúkú yìí bẹ́ẹ̀ náà ni wọ́n bi sheikh yahya al-hajuri náà àwọn náà sọ wípé ọkùnrin yìí wàláì wọ́n ní ẹ fún kó túbà o kó fi orí kó fi ojú ọ̀nà burúkú tí ń rìn ilẹ̀ o tí ó bá nìkè gbogbo ọmọ tẹ́ ń wí nìyẹn ó sì takú náà ni ó ní kọ́ra sheikh yahya ni ìmọ̀ òun ó takò ó padà pé sheikh yahya ni ìmọ̀ ọmọ yìí ní oríṣi eríra rẹ̀ wàláì kí ń bọ̀ wá rẹ̀ ní kí ń yíra rẹ̀ ní wàláì gírímọ́ńkà yìí pọ̀ asapọ̀ yóò kàn máa so gírímọ́ńkà yìí wọ́n tọ̀wọ̀ mọ̀ gẹ́gẹ́ tá a máa bó ṣe mọ́ torí báyìí nìsín ẹnìkan bí nílé ìròyìn síjàmbá tá a fà ní mo ní kí òun wíná kí ń jàfà kọ̀fà kankan gàbàtà àfà ìmọ̀bàjẹ́ lò ìmọ̀ ti di yẹ́rì yẹn nù ìmọ̀ wọlé nù wàláì mo fọ́nà bàbá bọ́ra kì í dínkù akẹ́kọ̀ọ́ gan wàláì mo nítorí àwọn jágbajàgba jíjà bàtà máa ń sọ yìí ó jẹ́ kó yé wa because téèyàn bá ń sọ̀rọ̀ téèyàn bá ń sọ̀rọ̀ ìmọ̀ yára tún yàrá sí jẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ẹ̀ mọ̀ mọ́sítáwà yẹn níbi mà tí bá ti ń sọ̀rọ̀ wàláì ẹ̀ ti mọ lẹ́bù rẹ̀ pé ẹ̀ ti mọ bó ṣe màmá. so jàbàtà ló ń pè é ẹlẹ́sìn máa ń bí èrè lọ́jà rí. كفر البدعة التي فيها لم ليس كل بدعة مكسرة هذا باتفاق البدعة في مسائل الفقه مثلا نعم. ليس كالبدعة العقائدية نعم. البدعة الذهنية اللي هي كبدعة مثلا في نعم. يزيد الصلاة على على النبي في الأذان هذا لا يقل به عاقل بارك الله فيك تمام توصي شيخ nítorí سي ṣé ẹni tí ó ṣe àlékún ìtàtàlájú bá nẹ́bí sọ́lọ́sọ́lá nínú àgá nídìí orún pípé wọ́n ní irú fídíà tó ṣe yẹn ṣé ìdúró fídíà àwọn jàmíyà bí wọ́n ní tó papọ̀ mọ́ fídíà jàmíyà wọ́n ní kò papọ̀ wọ́n ní wàláhì wọ́n ní níyì ò papọ̀ kòkò fídíà yẹn yàtọ̀tọ̀ ẹ̀ kọ́nà bàlẹ́ gẹ́gẹ́ kọ́mà nípa kọ́nà kọ́nà kọ́mà bá ń bòyí lálùbáríkà fa ẹ̀jẹ̀ ọ̀rẹ́ sáà máa ń sìn fídíà yàtọ̀tọ̀ síra wọn ẹ̀ lẹ́bi fídíà yẹn tó ṣe àwọn àlékún àsàlátù lórí ànábì níbi azan ẹ̀ lẹ́bi wé fídíà jàmíyà ẹ̀ fi lè rẹ̀ lọ. من لم يقل في لقب من أهل السنة والجماعة من علماء الإسلام دعوة النصر أنا أنصح الأخ هذا أن يتقي وأني أردت صحي kò sí ẹnìkan kan náà lùsùnà tó ṣáájú ẹ̀ sọ́rí kò sí àfa kankan lùsùnà tó sọ̀rú nígbà tó lọ máa bá mi lóun lọ́sọ ṣé kò sẹ́ni náà ló àfa ẹ̀ rí wọ́n ní torí ẹ̀ wọ́n ní àwọn ń ṣe fún ọmọ ìyá yìí pé الله في ما يقول ويرجع إلى منهج السلف الصالح ويرجع إلى كلام العلماء في هذا الباب ẹbàrí wá nìdí ẹ̀ wọ́n ní àwọn ti nàṣí àfúnkọ́ páyọ̀ ọlọ́run lórí tí ń sọ yìí wàláì wọ́n ní kó dẹ̀ padà sí manhajú alùsùnà ẹ̀rọ sábà ń sìn kó dẹ̀ máa rìn lórí nǹkan tá alùsùnà jàmá rìn lórí ẹ̀ kó padà kó páyọ̀ ọlọ́run eléyìí náà ń sọ fún ọba ṣé tẹ̀lé mi láti àwọn náà ń ṣe wáàsí fún ọ yìí bá wọ́n láwọn fẹ́ ṣe wáàsí wọn ní ọ padà níjà burú àánú tó ń ṣe yìí ṣé báyìí nìsín ọyọ bá ń pè rẹ̀ ó ti inshallah. bẹ́ẹ̀ni من لم يكن في أحد من أهل السنة والجماعة من علماء الإسلام أنا أنصح الأخ هذا أن يتقي الله في ما يقول ويرجع إلى منهج السلف الصالح ويرجع إلى كلام العلماء في هذا الباب نعم وهذا لا تحشر عليه وعلى إخوانه ولا على الدعوة السلفية إذ أنه يدعي أنه يمتثل الدعوة السلفية wọ́n ní wọ́n ní tòǹtòrí ẹ̀ mọ́gbà kan jẹ pẹ̀lú gbólóhùn tí ń sọ o àti gbogbo àwọn dáwà rẹ̀ wọ́n ní mọ́gbà kan jẹ pẹ̀lú ẹ̀ o mọ́ sì jẹ́ kí wọ́n tàn ọ́ nípa dáwà sàlàfíà wọ́n ní torí pé tí ń sọ yìí kò sínú dá kò sínú sàlàfíà rárá ṣe àwọn dáwà ń sìn so wọ́n ní kò sínú ojú ọ̀nà àwọn sálàfù rárá so wọ́n ní ká sọ fún un kó máa rìn lórí táwọn alùsùn náà jẹ́ máa rìn lórí ẹ̀ níbi báàbù yìí o níbi ọ̀rọ̀ bídíà tá à ń sọ yìí o kó má jáde kó lórí nǹkan táwọn alùsùn náà jẹ́ máa ń sọ o tó bá fẹ́ ṣe rẹ̀ lófò ṣé bá nísìn yìí tọ ọyọ pílẹ̀ rẹ̀. kúrò náà hada al-kalam khata hmm. ibtida'a wa an asarru ala qawli fa hada يعني يدل على انحراف المنهج خطير نعم wọ́n ní wọ́n lọ́rọ̀ yìí wọ́n ní wọ́n ní àṣìṣe ni láti pìlẹ̀ rẹ̀ àṣìṣe ni wọ́n ní torí ẹ̀ so àwọn sọ fún kó padà kó lórí ọ̀rọ̀ yìí o wọ́n ní tọ́tọ́ wà lọ takú lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ó léwu fún gan o wàláì wọ́n ní wà lórí kọ́tọ̀ ó léwu fún gan àfi kó tètè padà lórí ọ̀rọ̀ burúkú tí ń sọ yìí so ya. أن تذكر اسمكم لأن هذا القول أريد أن أنشره على إخوة السلفيين هنا إن شاء الله. ẹ dákun ẹ bá ń ẹ bá ń pọ́sẹ̀ ibi náà àbá yìí ṣe mistake méjì kan nígbà tí sheikh nìjẹ́ ní ìmúdárìkọ́ ọ̀rọ̀ tán wọ́n wá ní sheikh uridu and ismakum uridu and ni wọ́n fẹ́ sọ uridu an ismakum mo fẹ́ kẹ́ ẹ dákọ yín wọ́n ní torí pé táwọn sọ yìí àwọn ń àwọn dẹ̀ fẹ́ wọ́n wá ní wa uridu an an wan an pé an ṣé àwọn ọ̀dọ́ àmàyín sìn pé àwọn fẹ́ fọn ká àwọn fẹ́ fọn ká àwọn ọmọ ṣé rí pé gbogbo eléyìí náà ṣé mi wọn wọn lórí kínní torí pé wọ́n ti mọ̀ yí pé ẹni yìí ó kẹfà àṣìṣe ni ẹjọ́ ọ̀nà eh, dáhùn sí so ọ̀ya. وربما إذا إذا أتيتم هذا الكلام ربما يجادلون نعم نعم ẹ̀rọ kẹfà ń pọ̀ sí ẹ̀ ẹ̀rí kankan tó ṣẹlẹ̀ ń ṣe àbí ta ló wúkọ́ ṣé ń wúkọ́ àbí in tóun fi yàtọ̀ nu Rashidi àti jàbàtà tó lóhùn ó yàtọ̀ in tóun fi yàtọ̀ nìyẹn. ẹ rí i pé láti bẹ̀rẹ̀ ṣé ṣé wà sluggish láti máa dáhùn ó tẹ̀ wọ́n ẹ ṣeun gan ó tẹ̀ wọ́n mẹ́fì wà sluggish láti máa dáhùn sẹ́wọ̀n dáadáa máa ń sìn wọ́n kàn wọ́n kàn fi tipátipá wọ́n fi ánsà kọ́ nìyẹn ni òun ló àfẹ́ẹ̀tì ohun tí ọ̀sìn ti sọ wípé èèyàn kìyàn ká ṣe ní lóhùn ó ṣe ní lóhùn méjì kọ̀mọ̀ pé èèyàn ká ní lóhùn mẹ́fà kọ̀ dáàmà sẹ́wọ̀n dáadáa máa ń sìn so sẹ́wárí àbá yìí wá ń jẹ́ kó yẹ wọ́n yí pé ó ní torí pé ní tóun ká yìí òun fẹ́ fọ́n ká ó ní tóun bá wá fọn ká àbáni táwọn bá wá fọn kí ní ìka ó ṣeé ṣe kán máa jà wọn níyàn kálẹ̀ yẹn kọ́ lè sọ mo fẹ́ kẹ́ dákọ̀ yín wàláhì bíi pé àpá àti rí nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n àti wàláhì ọlọ́run fún àpá yìí ní kí ní ìṣe gan sẹ́gbẹ́ ńgbà tán ti sọ̀rọ̀ látàárọ̀ wọ́n sọ yín pé ṣéèkì báyìí làwọn bá sọ̀rọ̀ àbí nígbà tí wọ́n parí ọ̀rọ̀ wa ni àwọn fẹ́ kẹ́ fẹnu ara yín tí ẹ̀fẹ́ kẹ́ dákọ̀ yín nítorí pé nǹkan táwọn ń pè yìí táwọn ń ṣe yàwọn ń rìkọ́dì ẹ̀ o àwọn dẹ̀ fẹ́ fọn káàkiri wọ́n ní táwọn bá wá di báwọn fọn káàkiri ó ṣeé ṣe ká máa jà wọ́n yàn rúbámà yùjàdìlúnà ni pé ó ṣeé ṣe ká máa jà wọ́n níyàn ká máa sọ pé nǹkan lẹ sọ bẹ́ẹ̀ ṣé bá yín sìn so àwọn wá fẹ́ kí ẹ sọ́kọ ara yín ibẹ̀ ní ṣéèkì tí wá wúkọ́ ẹ ti ìwá ilẹ̀ tẹ́ntẹ́ni ibẹ̀ ní ṣéèkì tí wá wúkọ́ ṣé bá yín sìn so naam. kalam rúbámà yùjàdìlúnà naam. ترى هذا كلامي أنا سليم الهلالي الذي أبين الله به وأنصح هذا نعم إراك بان فوسي àbí ẹ̀rọ àwọn sílẹ̀ ìjọ àwùjá kódà gbogbo ẹni tí ẹ ti mọ̀ pé kódà láàjà ẹni tí ń sọ̀rọ̀ yìí dálẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé lárúbáwá ni láíláí. so wọ́n ní hazel kalam wọ́n ní hazel kalam wọ́n ní hana salim hilali wọ́n ní omi ní salim hilali wọ́n kọ́ sọ pé hazel kalam hana salim hilali wọ́n ní alladhi adínú lọ́hàbíyì pé ọ̀rọ̀ èmi ni wọ́n ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí èmi ni tẹ̀lé mi láàlí ọ̀rọ̀ tẹ́mi wá fi ń sin lọ́ọ̀ nìyẹn ẹjọ́ náà máa ń sìn so ọya. أنت أخوان ديني بيئة غير الإرهاب أن لا يخرجوا عن فهم أهل العلم وعن سمت أهل العلم وأن يكون له wọ́n ní ẹ̀rọ àríwá ẹ̀rẹ̀ díẹ̀ kí n tó máa kí n tó débẹ̀ o ẹ̀rọ àríwá ẹ̀rẹ̀ tí ń sinmi wọ́n wá ní tó wọ́n ní àwọn wá ń ṣe nàṣíyà fún gbogbo àwọn ọmọ ìyá àwọn tó Nàìjíríà àtàwọn ìlú mi náà wípé kámẹ́mẹ́ jáde kúrò níbi àgbọ́yé àwọn alùlẹ́yìn wọ́n ní ẹ jáde kúrò níbi àgbọ́yé àwọn onímọ̀ àwọn àfa súnà tí àwọn ọ̀dọ́sá máa ń so wọ́n ní ẹ wà lábẹ́ àgbọ́yé wọn ẹ já tuntun mú wá mọ́ ṣé báyìí ní sìn yìí kẹ́sì ìwà ìrẹ̀ díẹ̀ pílẹ̀ rẹ̀. الذي فهم أهل العلم وعن سمت أهل العلم وأن يكون له فيما يقول إمام لا تقل قولا إلا ولك فيه إمام كذلك يا قوسي wọ́n ní bẹ́yàn abádẹ̀fẹ́ wọ́n ní gbogbo tí abádẹ̀fẹ́ sọ ẹ máa rí pé ẹni ìmáàmù ẹni ẹnìkan tó ṣáájú yín lórí ẹ̀ ẹ má sọ̀rọ̀ kan ẹ̀sìn láì jẹ́ pé ẹ rí ibi tẹ́ ẹ ti mú ẹ tẹ́lẹ̀ náà máa ẹ má sọ̀rọ̀ kankan ẹ̀sìn ọ̀rọ̀ mẹ́wàá Muhammad ni wọ́n sọ yẹn o tó ń sọ fún ọmọ kéwù Al-Maimuni ọmọ mọ̀ pé iyyaka an tatakallama fi mas'ala laysa laka fiha imam sọ́ra aláyé rẹ o má máa sọ̀rọ̀ nípa nǹkan kan nínú ẹ̀sìn tó lásìwájú kankan tó mú lọ́dọ̀ rẹ̀ tẹ́kù wọ̀ nìkan lọ kàdá mọ́ wa ṣé tẹ̀lé mi láwọn ṣe nàṣíà fún ọkùnrin yìí àti gbogbo wa pátápátá nàìjíríà pé ká máa jáde lórí àgbóyè àwọn sálà lórí àgbóyè àwọn alùlẹ̀ ẹ̀lẹ̀ wọ́n ní bákan náà gbogbo ń tábà sọ ká má sọ̀rọ̀ kankan àbíkọ́ yẹpa alẹ́ nìkan tó ṣe kí ni tó ṣáájú wa sọ ṣé báyìí nìsín ọ̀ya. wọ́n ní kún له فيما يقول إمام لا تقل قولا إلا ولك فيه إمام الله وأنا وأنا كتابي بريئان من هذا القول نعم. كل ما تفسير نعم شيخ جزاكم الله خيرا والله أنا مسرور بهذا القول وجزاكم الله خيرا جزاكم الله خيرا نعم أري إما باي واجم جان أبو أبو وني آ أباني آه أباني آ أباني آ والله شيخ أنا مسرور جدا بهذا القول pé inú mi dùn gan pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ wa jazakumullahu khairan wọ́n wá ń tẹnu mọ́ àríyá ma sùúrù jiddan inú mi dùn gan kọ́lọ̀ bá kọ́lọ̀ àṣẹyìn lẹ́sàn rí wọ́n á ní àwọn afẹ́ dákọ̀ ara wọn ẹ máa wò ó ọ̀yá. Ṣùgbọ́n Ibrahim من جنود نيجيريا جزاكم الله خيرا يا شيخنا حياكم السلام عليكم ورحمة الله وبركاته. ماشي الله. وصلى الله له الهداية ولجميع أخوانه الهداية وأن يكون يدا واحدة ومتعاونين على البر والتقوى. wọ́n ní abẹ́lẹ́ ọba kọ́ lọ́ba kọ́ bá tọkùnrin mọ́nà àti gbogbo àwọn ọmọ ìyá pátápátá wọ́n ní bákan náà wọ́n láwọn ṣe nàṣíyà fún wa pé kí gbogbo wa ká ṣọ̀kan ká ṣọ̀kan kí pèpè wa pé ṣọ̀kan ká wà lórí àkídà ẹyọ kan kéde pé ká wà lórí àkídà burúkú o ṣé báyìí nìsín ká wà lórí àkídà sàlàfíyà tí gbogbo àfáàsùn náà ń pèpè sí kájọ kan lórí ẹ̀ ṣé báyìí nìsín láti fọwọ́sowọ́pọ̀ kájẹ́ ọ̀kan bẹ́ẹ̀ ọ̀yá. ọ̀la اجعلوا سبل الشيطان بينهم ولا يختلفوا ولا يكونوا إلا إخوان متعاونين على نهج السلف الصالح نعم wọ́n ní ká má gbèsè láàyè láàrin wa ẹ bá ń pọ̀ sí ẹ̀ wọ́n ní ká má gbèsè láàyè láàrin wa wọ́n ní ká má jọjọ kájọ máa bẹ lórí dáadáa so ibà ní sìn yìí wọ́n ní ká má yapa ara wa lórí àwọn àlámọ̀rí ọlẹ́ àlámọ̀rí súnà yìí so ibà ní sìn ká kóra wa lọ́wọ́ ká má ká sì jẹ́ ọmọ ìyá tí ó mọ ara wa lọ́wọ́ lórí àgbọ́yé súnà so ibà ní sìn ọ̀yá. tọ́ alhamdulilah agunlẹ̀ báyìí kẹsẹ̀tì nàmbà wánu tó bá ti wá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á ti wá mú kẹsẹ̀tì nàmbà tù ṣé sẹ́rí mi lárí yé wàláì. Salim Hilali again ṣé wàá rí ibi yẹn sàn pé ẹni tí ń pè wọ́n ń sọ̀rọ̀ ń sìn àwọn náà sọ̀rọ̀ ohun wọn nìkan lẹ́gbọ̀ọ́ throughout ẹ rí i pé ṣé Salim Hilali wọ́n fi voice wọ́n fi wọ́n fi ìbéèrè yẹn ránṣẹ́ sí wọn ṣé Salim Hilali dẹ̀ down wọ́n dẹ̀ tape down wọ́n dẹ̀ fi ránṣẹ́ sẹ̀wọ̀n sábà yìí ibẹ̀ ló ti sọ wípé ohun wọn ṣe lè pé méjì sẹ̀wọ̀n sábà yìí sẹ́rí pé sẹ́rí pé ìrújú làwọn ọmọ ìwákàtí dáì nísìn wàláì sábà wá gbọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹ wà rí pé àlàáfíà tó ṣe é ṣe lára bàjẹ́ wọ́n gbádùn gan bí yún ibi báyìí wọ́n sì kì ọ́ tẹ̀ wọ́n ẹ̀wọ́n sábà yìí ìdí tó wọ́n fi yàtọ̀ nìyẹn sọ abẹ́lẹ́ wọn balẹ̀kẹ́lá kọ́lọ̀ wọn balẹ̀kẹ́lá kọ́lọ̀ wọn kó sànù wa kọ́lọ̀ wọn bá kó jẹ́ kí a lè gbọ́ súnà yìí kọ́lọ̀ yà lè tẹ̀lé àwọn atẹnijẹ́ tí ń tàwọn ẹ̀jẹ̀ láwùjọ wa yìí bẹ̀rẹ̀ lórí jàbátá àtàwọn sọ́mọ́gbé rẹ̀ abẹ́lẹ́ wọn bá kọ́lọ̀ wọn kọ́ bá fọ̀nà mọ́ wọn o kọ́lọ̀ mẹ́jẹ̀ ká yí wa kó nísìn sọ́lọ́ mẹ́jẹ̀ ká kó lùmọ̀ yẹn so kọ́lọ̀ wa kó sànú wa torí àgbọ̀rọ̀ dákẹ́ kán bá wa ṣe kí ni o kán bá wa kó bá dá wa sàlàfíà so abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kẹ́lá wa kọ́ wa pẹ̀lú ẹnìkan kan wa títí di ọ̀sẹ̀ ìjọ ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé subhanaka allahumma hamdik ashhadu an